أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوأم وأكرمنا بنور العلم وافتن علينا معروفة العلم وحزن أحلاقنا بالحلم وظهر لنا من أبواب فضلك وانصر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند احتاجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاغة عز المرسلين وإلهام الملائكة المقربين وقبر بالسجن علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي حمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به عسري وأشركه في أمري كي نسبيك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى يا من ألوذ به فيما أعمله أعمله يا من ألوذ به فيما أعمله ومن أعوذ به فيما أعمله ومن أعوذ به يعذبهم لا يجدر الناس أذبا أنت كافرهم يهيبون أذبا أنت كافرهم ولا يجدرون أذبا أنت كافرهم فتقول لهم فقد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا مضل له أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن نستعين إذنا صراط المستقيم آمين إذنا صراط المستقيم آمين إذنا صراط المستقيم آمين أدوف الله الحمد لله أدوف الله الحمد لله أترى إكياك جفا النبي صلى الله عليه وسلم أتفهم على لكما صحابة أتفهم متى لكم جادا تو آه agbẹ́fọ́lọ́ ń pẹ́ rọ̀mùdánà ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ẹ bá kú lónìí yóò di mẹ́ẹ̀ẹ́dógún hamsata ashara kọ̀wàlìjọ́lá kújágúnlẹ̀ rẹ̀ kújá ìṣòro rẹ̀ ṣe. àmín. ìwọ̀n tá a ti ṣe sẹ́yìn kọ́lọ́ọ̀jà bá ń bí ó ti lérè èyí tó kú kọlọ́njẹ́ atúnrọ́ pọ̀lọpọ̀ ṣe rere sí mẹ́ wọ́n lànà ọlọ́. gẹ́bí ààyè nípa àyà tí a kà lánàá ó náà fẹ́ ka tafsir rẹ̀ nínú ọba lẹ́nìí. tí a bá wo bá ṣe ń bá ìtàn yìí bọ̀ eléyìí ni ìpín ẹlẹ́kẹjọ inú tan anẹ́ àtúnwò àti Ibrahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التفسير والبيان هذا هو الفصل الثامن من قصة موسى مع فرعون وهو قسم الجزاء والعقاب أو الآيات التي أنزل الله على فرعون وقومه فبعد أن بشر موسى عليه السلام قومه بإنزال عذاب لفرعون وقومه بقوله تعالى عزى ربكم أن يهلك عدوكم ذكر هنا الوان الأعداد قبل حلول عذاب الاتصال للتعذير والزجر والتنبيه السامعين من خطر الكفر والتكذيب وأما عذاب الاتصال فهو إغراق فرعون في اليم والنجاة بني إسرائيل نعم ولن يكلك جو ìpínlẹ̀ نبي موسى tó ń ti ẹni ẹ̀kọ́ nù sí ti fìrà ọ̀nà. àmọ́ ìtafẹ́ yìí ní ń sàlàyé fún wa nípa ẹ̀san àti ìyà àti àwọn ohun àmì èyí tọ́lọ̀ ń kalẹ̀ lórí lórí ẹni ẹ̀kọ́ àti ìjọ rẹ̀ lẹ́yìn tó lọ fún ànábì Musa ní òdòdó ìyá ń sọ̀kalẹ̀ léwé fẹ́ràn lórí àtijọ́ rẹ̀ nígbà tí ń sọ pé àsàrọ́bùkún àyòrìkà àdúwẹ̀kùn ọlọ́ngọ̀bẹ̀ yín ọmọ ìsírẹ́lì fẹ́ ya tí ó bá yín ká ọ̀tá yín lẹ̀ lẹ́yìn tó fi dé ìsanláwá tó sọ oríṣiríṣi àwọn ọ̀yà kò lórí pé kíkálẹ̀ yányá wá ṣẹlẹ̀ sí àwọn oríṣiríṣi àwọn áyà tí ń sọ yìí nítorí wà fún yín pé láti kìlọ̀ fún láti ṣáájú pé káfíìrì kúfùrù tó ràn límọ̀ yìí àti ìmọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run nírọ̀ yìí ẹ̀yin rẹ̀ ò ní dáa o ìgbà tí gbogbo àwọn ìkìlọ̀ yìí ṣáájú tó gbọ́ ló tó wá kan ìyá pítẹ́rì ọlọ́run wá tẹ̀rí ọlọ́run ti la àwọn ọmọ náà ọmọ bani israel ẹ̀kọ́ sáré kan bẹ lẹ́yìn wípé ọlọ́run ní sùúrù púpọ̀ ó sì ní àfaradà gan fún gbogbo àwọn ọ̀tá rẹ̀ gbogbo ọ̀nà ni ó máa gbà pé wọ́n ṣàkíyèsí kò tó pé oyún ọlọ́run kì í dédé dínú. الله في جديد دينه نعم فقه الحياة أو الأحكام ترشد لآياته في الجملة إلى قانون السببية وهو ربط الأسباب بالمسببات والنتائج على حسب مشيئته تعالى وإلى أن ما يتعرض له الناس من آفات زراعية ومصائب fọwọ́ di sábàbí àmàlì mi. àwọn tá a gbọ́ yé nu àyà yìí ó ní pé àwọn àyà ọlọ́run yìí ń tọ́ wa sọ́nà lọ́bi pé òfin gbogbo òfin tí máa ń ṣe ìmọ̀ níbi tó fi fi máa ń dẹ́. ló jáde pé àwọn tí ó bàjẹ́ kí tẹ̀lẹ̀ ó tẹ̀lẹ̀ ni ọlọ́run kọ́kọ́ máa ń tì í ṣáájú pé tọ́wárí báyìí báyìí ni ó padà rí o tọ́wárí báyìí báyìí ni ó padà rí o rọ́pẹ̀lẹ̀ asibábì bẹ́ẹ̀ musabi musa musabi bad àwọn nǹkan tí yóò tọkùnfà nǹkan àti tí ó ṣokùnfà rẹ̀ ìmọ̀ sopọ̀ mọ́ra wọn ni. tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ìdí tó jẹ́ ọ̀ṣẹlẹ̀ ti so mọ́ báwa la bàbá mọ́ra mọ́. mùsùlùmí àwọn nǹkan tí nǹkan bí lódodo ó yẹ pé yẹn ni ẹ̀dá òòlù bí a ilé kan dédé wó ọkọ̀ kan dédé jáàmù ó pààyàn rẹpẹtẹ iná kan jó ọba nǹkan jẹ́ mùsùlùmá bábà ní gbogbo nǹkan yẹn sábàbí ẹ wà ẹ̀dá lè má mọ̀ ní onídìí. àwọn èsì àwọn tí máa tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ọba àlejò ọlá ní máa fi sọlá lẹ́yìn tí mójútó ìfọ̀pọ̀lọpọ̀ nǹkan ni. gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ sí dúkìá bóyá tó ko àbí ti lé ní àwọn àrígbọ́ àwọn àrító ntó bí ìfẹ́ ìdánì. bóyá sábà àmàlè iṣẹ́ ẹ̀dá ló bì akáfi ẹ̀dá lè mọ́mọ́ gbà tó ṣe kó ti gbàgbé yorùbá wọ́n ní òǹkó ní gbàgbé òǹkó kì í gbàgbé. نعم أما التطير والتشاهم فجاء الإسلام بالنهي عنه عند سماء صوت طائر عند السماء صوت طاهر ما كان وعلى أي حال كان لأن الواحد من أهل الجاهلية كان كثيرا إذا أراد لحاجة أتى الطير في وكرئة فنفطرأ فإذا أخذت ذات اليمين مدى لحاجته وهذا هو الثاني عندهم lẹ́yìn tàbí tẹ́rẹ lè tán tẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ìmọ̀ nìdí àwọn àmà àmà kátàmù pé yóò ó nídìí kan ní ẹ̀kọ́ta ikọ́ ń bẹ̀yẹn ni wípé tí ìgbà bá ṣẹlẹ̀ gbàrà táwọn èèyàn ń kọ́ lérí tí wọ́n ń jẹsẹ̀ mọ́lẹ̀ ẹ̀kọ́ tá a rí kọ́ńbì ọ̀rọ̀ ni wípé á dàrú bí ọmọ nìyẹn wípé á ìwò lè yí ọlọ́run ṣàánú wa o àmọ́ àní dàrú dáràn àní dàrú ká tó fi dáràn lọ́dọ̀ ọlọ́run ìdí tó mú un ṣe bẹ́ẹ̀ àwa lè má mọ̀ ọ́ nídìí àrẹ̀hámọ̀rọ̀ ìmínà lọ́lọ́run pẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀yin kẹwàá máa dàbí pé tún láàánú jọlọ́ lọ yá ọlọ́run tó wá sí yí tán tọ́lọ́ ń bá sì dí tó fi ṣe bẹ́ẹ̀ hàn yìí tó bá kú mọ́jámọ́já tí àdáwò yẹn sẹ́kù fúnra yín lẹ́ẹ̀sìn yẹn yòókù lọ́yẹ́ pé ọ̀kadà lọ́jà ń tì mọ́lẹ̀. ẹsẹ̀ kan lọ́wọ́ á dá ẹ wà gbìyànjú tẹ́ dà kejì náà kò yẹ kí kejì náà tó wà pẹ̀lú ń gbọ́ báyìí tẹ́ bá dá ẹsẹ̀ rẹ̀ tán ẹ̀ tún dá apá ẹ̀ mọ́. àwọn Yorùbá ní àwọn èdè lọ́dọ̀ tíde náà kú gan tí wọ́n bá fẹ́ ṣe làákàyè dáadáa wọ́n kàn gbé gbàgbé ń bẹ tí wọ́n gbóni ọ̀rọ̀ bọ́gbó pẹ̀lú èdè wọn náà àmọ́jẹ́ àti tí bàbá sọ̀rọ̀ ní sọ làákàì ẹ bá ọgbọ́n bẹ̀ yorùbá ní oyọlọ́n yorùbá ní oyọlọ́n ìṣẹ̀lẹ̀ yìí oyọlọ́n a ọ̀rọ̀ yẹn ti dédé pọ̀ ó lè yọlọ́n ọyọ́lọ́n lábala ntẹ́yìn ń jasẹ̀ mọ́lẹ̀ tẹ́ ń tẹ́ ń ń pariwo yẹ. tọ́lọ́ bá fi àánú tó fi ṣe fọ́ lọ́rọ̀ fi à ní sàánú ẹ̀ ní ọ̀dà náà ẹ̀ wùdà tí ìbá sàánú ẹ̀ báyìí ẹ̀ à tó àbí ọmọ tó pé bàbá dàgbà ní ọ̀yà ṣé wọn bá ń dárò pé ah, ọlọ́run ò ti pa á kọ́lọ́ wa ni o ti sùúrù ẹni sùúrù kí oyin fi dàkejì hàn yín mo ti ìbá yàrá ọ̀dà báà ní pé ọlọ́run tó àbí ẹ̀yin pé mo pọ́ mọ́ ẹ̀ ọmọ ètò náà ọmọ tó náà ti ẹ̀ wò <clears throat> ẹwò ẹwò hálì tí bàbá ọmọ tó pa wà àbí hálì tí ọmọ tó pa wà ẹwò. lọ́dún kan wọ́n ti fọ́sẹ́ ọtí fẹ́sẹ́ yìí tó ti gbẹ́jọ́ gọ́rọ̀ sẹ́yìn yìí rẹ̀ ṣẹlẹ̀. lára àwọn àbòjì táwọn ọlọ́pàá nàìjíríà máa ń ṣe. wọ́n ní ẹnìkan lásìdẹ́ǹtì pẹ̀lú mọ́tò rẹ̀ owó ńlá wa ń bẹ lẹ́yìn ọkọ̀ yìí àwọn ọlọ́pàá wa débẹ̀ ẹni lásìlẹ́sì sí ìkú tán ní bá rówó lálẹ́ yìí ọkọ̀ ẹ̀ ó pẹ́ ọ wọ́n sì ti ẹ́sípẹ́ẹ̀sì nígbà yẹn ní bá wò ó pé tẹ́ni bá lọ jí tán sọ́sibítù yóò bẹ̀rẹ̀ owó ẹ̀ ọ̀gá bá ní ẹ̀ta yòókù mọ̀ kó kú dànù wọ́n sì pa ń bọ̀ wọ́n àṣeyàbọ̀ ń ọmọ tiẹ̀ náà wá kàwé fún pátá ní ó gbòòyè rẹpẹtẹ òun náà wá ń bọ̀ ọ̀gángan bí ìṣẹ̀lẹ̀ǹtì ṣẹlẹ̀ lọ́bẹ̀ náà bí láfíṣẹ́ǹtì lọ́wọ́ kù ọkọ̀ wa pa fún ẹni wá ń kakọ pé ẹ mọ̀ ń ọwọ́ òun lòún jẹ ọ̀gángan níjọ́ òní wọ́n ti gbé dúkìá rẹ̀ lọ. ọgbẹ́ta kọ́ńbẹ̀ ni pé rọ́pù sábàbí bílẹ̀mù sábàbà gbogbo ṣẹlẹ̀ láyé ni wọ́n níbi tó jọ ṣẹlẹ̀ ó sọmọ́ra wọn ni. hádà wà. àmọ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí sọ àwọn àmì tí ó fi bá fìrẹ́wọ́n àtijọ́ rẹ̀ wí. ọ̀kan bẹ̀ lọ́dà ọ̀dá dá wọn ọ̀dá dá wọn ibi pa wọn lẹ́yìn ọ̀dá ó kú alijarat ọlọ́run tẹ́ tata sí wọn èyí táwa ń pè ní esu ní ọ̀dọ̀ tó mi. àmọ́ bí ohun àmì bá ti wá dé tí wàhálà dé sí wọn wọ́n sọ pé Musa ló kórè ibú bá wọn. àwọn bóta sí ìwà fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lábala kí ẹ̀dá máa wá nǹkan sí abẹ́ nǹkan kankan pé bó bá lọ báyìí bí ó ṣe rí rẹ̀ èyí tó bí iṣẹ́ wíwò fẹ́ lọ ní àjò ẹ̀bùn ìyẹ̀wò sọ́nà dáa ṣe ṣáà ṣe ṣáà wà ń ta àwọn fúnta tí wà ní amma àtàtàyò. amma àtàtàyò wàtàṣáhùn fàjá alìsìláàmù bí náà yà á ní wọ́n. عند سماع صوت طائر ما كان máa fi nǹkan kan ṣe àtẹ̀gùn pé ló lè bí nǹkan kan tí ò dáa bíi àtàtọ̀ yọ̀ ìtànpẹ̀ bẹ́ẹ̀ láyé ìgbàanì lọ́dọ̀ lárúbáwá ẹyẹ làwọn máa ń lò bí ọ̀pọ̀lọpọ̀ ti ń lo ìsìn ní ìsìn lóde òní ẹyẹ làwọn máa ń lò láti máa jẹ sísọ́nà dáa àbọ̀nà dáa wàtàṣà ò ìsìmá ìmọ̀ ìmọ̀ kẹ́sìn orí ibú lára nǹkan kankan yá nǹkan wọlé dẹ̀ kan yẹn tàbí ìyàwó tó ń fẹ́ yìí ẹlẹ́sẹ̀ kókó ni ẹ̀yìn tó dé tán gbogbo nǹkan dàrú ṣé kò sí kádàrá mọ́ ni tí bá ń bẹ ṣé ńgbà tó bìnrin yẹn dé lọ́lọ́run tó kádàrá kọ fún ọkọ rẹ̀ tí ò ní lárí mọ́ tó ní dídé ìyàwó ni ó báwọn ṣé kádàrá ń jẹ́ tí wọ́n ń kọ ní ojoojúmọ́ pé báyìí báyìí ẹ̀jẹ̀ á tún kọ yìí fún un adẹ̀tí gbọ́ yí pé ìwò tí ń jẹ́ kádàrá yìí maktubu ni tẹ́fẹ́ kọ́pìlà hamsina asa sanna khaliki adamu alayhi salam nípa maktub pé. àkọọ́lẹ̀ o ẹgbẹ́ ọdún lọ́nà àádọ́ta tọ́lọ̀ ń nke gbogbo ẹ̀ lẹ́pàtà nítorí ìdí àdámù èwo ni ká gbàgbọ́ ńbẹ àmọ́ àwọn afọ́sọ̀ kankan lórí ẹ̀ o tó ní agbára wọ́n sọ fún wa o ń ṣe náà ní tàwọn ẹni ìtajú tóbi jẹ́ pé kéèyàn ó kéwú kódà yẹ kéwú alálùbáríkà tí ó kùnà a máa yọ wàhálà kùnà ayé èèyàn èèyàn wá rí kéwú ké kéèyàn súnmọ́ àwọn àfá tó jẹ́ àlùkùnà. ìwọ̀n bá ń tọ́lọ̀ ń bá kọ mẹ́rú yóò fi àlàáfíà àti ìdùnnú yóò fi lọ kò ní fi sínà rí i lódodo àkọọ́lẹ̀ ti kò lóyún tẹ́lú fẹ́ jẹ́ àti ní tí ó jẹ àmọ́ èèyàn lè fi wàhálà rí nígbà wo nígbà tí ìbá ṣe pé ó fi tọ́lọ́run báyé ọlọ́run mọ́ná abdá anzikiri fàyínlá ó mà yí sọ́tà dọ́nkà ẹni wá ti sẹ́rí tó bí tèmi ọlọ́run tí ò tèmi báyé yọ ọgbà yẹn tó tọ́ àmọ́ pẹ̀lú dọ́nkà ni dọ́nkà fìtínà ní ìgbáyé. wọ́n ní islam wá dé ọkọ̀ fún wa nípa ìmọ̀ wá nǹkan kan sí nǹkan kan lẹ́sẹ̀. bíi ká máa gbóhùn ẹyẹ ah, ọlọ́yẹ fi ń ṣe yẹn nìyẹn tó kẹ́ lọ́dọ̀ tí wọ́n ń bí ẹ̀ ń bá gbókòó rí wọ́n ń pẹ́ kúrò kúrò àwọn agbóko yìí ni a ti gbọ́ ibẹ̀ yẹn yé ọ̀nà méjì ni máa ń ké ayé ma ti máa ké sí a ti máa ké lọ́sàn-án náà wọ ìkan àti ìtúntì lọ́sàn-án náà ní ké lọ́sàn o. orúkọ tí a ń dẹ̀ sọ látara ìgbé tí máa ń ké náà ni bí tí máa ń ké náà kòwé kòwé kòwé náà ni tó o náà fi sọ lóko pé ẹ̀yẹ kúwé tọ́wọ́tí wá ń ké àwọn ìbàdá lẹ́ wọn àdẹ̀tí pépé sọ́ha àbí sọ́sẹ̀ ní ọmọ wí ni sọ́sẹ̀ tọ́wọ́ pé kúwé kúwé tọ́wọ́ ní sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ àìsàn kan ló fẹ́ ṣẹlẹ̀ sẹ́nìkan nù àìsàn ó sì lágbára àmọ́ tó bá yẹ pé tí ọba sẹ̀ ẹ́ wọ́n ní ikú kan ní o. ẹ ti máa wo ẹsẹ̀ táwọn lórí ibùkún àgbáyà lọ́kùnrin yẹn. ó sì lè máa ju ọ̀sẹ̀ kan lọ́ńtò tọ́ nábàárù kú wá oko àbí kí wọ́n mú ọkọ̀ wá wọ́n ní ẹ̀ ń bọ̀ tó ti kéńjẹ ta àti mọ̀ tó ń gàgà bọ̀ jọ́ tẹ́lẹ̀ ìdí wọn fi kíyèsí ara ní wípé ńjọ́ tí kowó ìkẹ́kọ̀ọ́ wà á ké sẹ́yìn òkú. ẹ̀rí ìmọ̀ ẹyẹkẹyẹ tó ọjẹ́ ẹyẹkẹyẹ tó rí ọjẹ́ wà lá áyì hàlìkàn ìgbà tó rí ọjẹ́ ìṣesí tó rí ọjẹ́. لأن الواحد من أهل الجاهلية كان كثيرا إذا أراد لحاجة أتى الطيرة في وكرها فنفرها wọ́n ní ẹlòmíín bá ìmọ̀ kan ọkọ máa ń pè tó bá fẹ́ẹ́ sìn káàtà àtàtọ̀ ìrà tí wọ́n máa wá ẹyẹ kiri sí wákìrì yá ẹyẹ tí bẹ́ẹ̀ nù tẹ̀rẹ̀ jẹ́jẹ́ tó ń gbádùn ó yọ ba lé ẹyẹ lórí tí mo wákàtí rògbò ọfẹ wo fẹ náà ni bájá lọ yẹ tó bà sórí ìtẹ́ tó wà lórí ìtẹ́ fanafaraha yóò àlè yóò gbẹgi yóò mọ wá tọ́ bí tí ẹyẹ wo gbà lọ. fa'idà akọ̀dà pizza tàlìyẹ̀mí mọ́tò lè àjáde. ìrìn ìfẹ́ yẹn ń kó báyìí. tó a bá ọ̀tún lọ ọ̀nà wà nìyẹn ọbẹ̀ lọ́rìn àjò ni o ọbẹ̀ fẹ́yàwó ni o ọbẹ̀ kọ́lé ni o gbàgbọ́ ọ̀tún ló lọ ọ̀nà wà mẹ́. wàhálà huwa sáni huwa ìdáhùn. ó kọ tí a ń perú ẹyẹ yẹn lọ́dọ̀ ẹni tó léwu sáni nìyẹn sí náà ha sáni. ọgbà tó lọ wà sáni. àwọn tí a mọ̀ pé nítorí gbogbo lọ tí wá yá ń ibi ẹyẹ bá sí lọ tó bá ti di pé dé ń pé kẹ́ mára ìta gbogbo ìdáyé tó sàn yà áà òkú bá kàdá òfin. wà ní akọ́dà tí záàtà kìmáàlì rọ́jà. lọ́ba lé ẹyẹlẹyẹ bá gbọ́ òsì lọ ah, bó ṣe nǹkan mọ́nù kọ̀sọ́nà ń bẹ̀ mọ́. wàhádà huwa báàrí fún ẹ̀ńdà hù. ó kọ tí a ń kowó ẹyẹ lọ́dọ̀ rẹ̀ báàrí hù ní bá alif rọ ha báàrí hù ní ń pè. fanaha nabi sallallahu alaihi wasallam ani hada bi qawlihi fima rawahu abu dawud wal hakim an ummi tari. wọ́n ní. a ní wọ́n á ní ká أقروا الطير على مكانتها أي بلدئة أو على تمكنها فلا تنفروها ومن النبي مين أقروا الطير على مكانتها أسيلون لي أجيك يوسون وإبادون ẹyẹ tó ba lérí ẹyin rẹ̀ ẹ mọ́ lè lè fún yìí kí ló dé ẹbẹ yẹlẹ awọ alátàmàkùnìyà alátàmàkùnìyà ẹyẹ tí ń bẹ tó ń gbádùn lọ́wọ́ kò sí tá a ti fò fàlàtùnà fìrùhà ẹ má lè kó lẹ. وقال عكرمة كنت عند ابن عباس رضي الله عنهما فمر طاهر يسير فقال رجل من القوم خير الخير فقال ابن عباس رضي الله عنهما ما عند هذا لا خير ولا سر من أفو ما عباس أفو إكرم من ولده ليك بان لونتي بان كيلو يجي arákùnrin máa yọ pé ah khaira khaira khaira ah orí dé orí dé orí dé àárọ̀ bàbá sì ní kò sóore kò sí láburú kò sí nǹkankan kò sí oore kò sáburú kò sí nǹkankan. anáṣẹ sọlọ fẹ wípé làásì ìrẹsẹ wàdà àmì ẹ má kò sí nǹkan fẹ yẹ ẹ bá ti wá sọtẹyẹ yìí náà ní gbogbo nǹkan ikú náà tó kù kà sí òkú sínú tẹ̀sùbá ni o amín fi kùránì wù sẹ́ kùránì wọ́n pa kùránì dè tó àbá yìí yóò dà níyàn yóò dà níyàn yóò dà níyàn yóò dà níyàn yóò bá fi wá wájà sí ojú ìwé àkọ́kọ́ òun kí lọ́sọ̀ọ̀sọ̀. tó àìlè yẹ pé ń tọ́lọ̀ ń sọ ń bẹ̀ ó jẹ́ nǹkan dáadáa lọ́pẹ́ lábú ọ̀rọ̀ máa ń ní a ah, ah, ah, kò sọ́nà ń bẹ̀ nù. n'elu abátẹ̀yẹwọ́ abítẹ̀sùbà gáfàrà àti gáfàrà fún bẹ̀rù ah àwọn bàbá yẹn ọlọ́run forí bí ẹ̀lọ́nà ọ̀run ìlú àkùnrin wọn kọ́lọ̀ ni wọ́n tú wa ìyẹn jẹ́ kí ìyẹn ti kásẹ̀ ńlẹ̀ àwọn àtúnkọ àwọn sísẹ́mù ní tuntun ṣùgbọ́n gbogbo aláhùn rótò nǹkan kan yẹn àwọn afá àti tìṣẹ́ lórí ẹ̀ bàbá àgbàlá ní gbọ̀n ọ̀kan nù sọ́jú wọ́n ti nìyẹn ah bàbá amúkàrá ni o tàmí là ń sọ o àwọn àléfà wa tò ní ọlọ́ba ní kú wọn kàléfà làwọn wọn náà sì ní kàléfà ní àwọn ẹni tọ́lọ̀ ń ránṣẹ́ ti lọ khalifa làwọn tí wọ́n jẹ́ khalifa kọ́mọ́ni tànú wọn. inú tí baba lágbá lámọ́nìbà àgbà gbogbo tì iléeṣẹ́ wíwò nígbà náà kẹrì lókè nsàlẹ̀ kò sí nǹkan mìíràn ní àwọn àwọn àpá àkàtà tuntun wá ń dànù sí kìíní yẹ ìró tì lọ́ní máa wú ìwú ráwọn èèyàn máa fi máa yàjà yàbá yàbá yàbá yàbá àwọn ẹ̀rẹ́ ìfà ẹ̀ẹ́dẹ́rìn àjò ó ṣe rí pàtó ní tó fẹ́ ṣe tó tún di léèrè. a ẹni èèyàn kan ní ní àjò èèyàn pupa ni ẹ máa lé ọkọ wọn lẹ̀ tó tẹ́ ẹ̀ jù pé sídíkàtù ni ẹ̀ ń tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amma Tufani. ẹjẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ní táwọn afáàsọ lórí lórí ọ̀rọ̀ tòtáyòrè. قال العلماء وأما أقوال الطير فلا تعلق لها بما يجعل دلالة عليه ولا لها ولا لها علم بكائن فضلا عن مستقبل فتخبر به ولا في الناس ولا في الناس من يعلم منطق الطير إلا ما كان الله تعالى خص به سليمان عليه السلام من ذلك فلتأقى طير بجملة الباطل أما فأني وإيه كني أسفو كنكا sáàlẹ̀ bí ṣe ìfẹsẹ̀ lẹ́nà lórí nǹkan kan pé ńlá fẹ́ ṣe àbí ńlá ní ṣe wọ̀lálà ilé mọ́bìkà ilé ìtí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹyẹ ẹ̀mọ́ fọ́bílán and mustaqbal fatukburbe kátó àtọ̀n tí sòfin ìdè rárá tẹ́gbẹ́ ní àǹfààní rò rẹ̀. kò dẹ̀ ọmọ ẹ̀dẹ́nìyàn tó lè túmọ̀ gbólóhùn ẹ̀yẹ ọlọ́nìkan tó fún wọn ní gbólóhùn lọ́mọ tí wọ́n ń sọ ó ní wọ́n ń fi gbólóhùn wọn wẹ̀ wọn oníṣègùn àwọn ọ̀dọ́ ọláàmà àmọ́ ń tẹ́ wí àyàfi ìtọ́lọ́ ń kà sàdáyà rí Ànábì Sùlẹ̀mánà nìkan ọlọ́nkà fi tọ́lá kò nìkan lẹ́yìn ẹ̀ ọmọ kan ọ̀dẹ́gbógún tiẹ̀ náà lórí ẹ̀ ọmọ kan òjogún ẹ̀ ìjọ rẹ̀ kankan òjogún ẹ̀ lóbú wà nìyẹn wọn òjogún ẹ̀ ẹni tọ́lọ̀ ń bá yẹn yìí gbogbo ayé yòókù bùsùn wa lọ nìyẹn àmọ́ kọ́lọ̀ ó tànù wa ni o ẹgbọ́n tí Abu Dawud gbà wá o. wọ́n wá Abu Dawud àni Abdullahi bin Mas'ud. النبي صلى الله عليه وسلم قال الطيرة شرك ثلاثا وما منا إلا ولكن الله يذهبه بالتوكل ilé ọ̀rọ̀ wà rẹ̀ ọ̀ ibi tọ́rọ̀ wà rẹ̀ ló fi dájú pé kéèyàn jẹ́ kí àwọn ọmọ òun bá tẹ́rí bí yàtìláàbù kí ẹ jẹ́ kí wọ́n gba tẹ́lẹ̀bíyà súnà bí tí ọba gbọ́gbọ̀ púpọ̀ ọkàn kì í padà síbẹ̀ tí ma ti gbọ́ nǹkan búrí ńjọ́ tó gbọ́ ó lè mọ́ lápá lára ẹ̀ àmọ́ bó bá yá yóò padà lápá ìyẹn ọ̀dá kìkìkì ní àná àbíjẹ̀dá kọ́ nípa ọ̀rọ̀ ìjáàbù ìjọ àbíbù tí ń dá orí ibú tí ń sọ̀tọ̀ kúsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àlùsùnà ń gbọ́ pé olùsì ní nǹkan ní ẹmọ́dà àwọn afá fún létí alápá yìí ni wọ́n lè ó yìí. tàṣírù àti ní sọ pé kò sí òun bẹ̀ kan ní òsì jáàbù sábàtì tó abẹ̀ kan náà jáàbù sáfẹ́ sáàtì ẹ̀tì àtàì ibi olùsí ẹ̀ náà fún fún máa kí ó ṣùgbọ́n wọn kà sọ pé ọ̀sàfẹ́jù ni wọ́n ti ní wọ́n ti ní òsì kọ́lọ̀ fún jáàbù ẹ ṣẹ̀gbọ́ pé òsì kọ́lọ̀ fún mi ọjọ́ pé ní ìsinlẹ̀ tó á mọ̀ pé kò sí kọ́lọ̀ tí kálukú á lọ ka kọ́lọ̀kọ́lọ̀ jọ ń tì ẹgbọ́n tí àná Ànábì ní àtìyàrọ̀ ṣéèkù ìmá fi nǹkan kan mú nǹkan kan ìmá fi nǹkan kan mú nǹkan kan bíi kí kọsẹ̀ kárọ̀nù pé á ẹsẹ̀ bó mọ́kọ̀ yìí ẹsẹ̀ ọ̀tún ìmá bá ń lé ẹsẹ̀ bó ní ẹsẹ̀ òsì ni àtìyàrà ṣéèkù Ànábì wàá rí pí anabi ni wa ma minna illa wa ma minna illa lọ́ba dákẹ́ ńlẹ̀ ó fi yòókù lẹ́kùn ńlá ká ẹ̀kọ́ gbọ́ yòókù yìí kò wá sínú wa o kò wá sínú gbogbo wa o àyàfi kọ́lọ̀ wọn là wá o tọ́ka wa ìfẹ́ dì ma o. ni mi sọ pé ká lọ fọmọ tó dáa fọmọ fún àwọn ọmọ tí ọmọ nǹkan kan ní ìsìn ti kowé ti ti kan ni ọkàn máa ń lọ ọbẹ̀ àníbi wá ní wàlákì nà láàyò bí ibùwọ́ bí tàwákò lọ́lọ́ọ̀ ní máa mú kú òfun wa pẹ̀lú pé ìlú kò sí ọ̀rọ̀ tó wá sọ ń bì ìkìmọ̀gá ń bẹ́ ń bẹ́ o ìkìmọ̀gá wà ń bẹ́ o ó ní ìsìnkú bí tàwa kù ọlọ́run kà máa fi gbígbára lé òun bá ní mú un lọ ibi ewu wà nìyẹn tí ẹ bá ti nǹkan kankan tí à ń sọ oríṣiríṣi rẹ̀ ẹyẹ ké ni o ìkọfẹ ni o nǹkan kan ni o tí wọ́n ti tẹ̀lé sí ìyàgbára tẹ́mi báyìí lè dì mọ́ nǹkan wọn hàn fún o. ibi ibi tó Mẹ́yìn rárá, àlá, ẹ lọ́la bú tọ́bẹ̀ ilé tọ́kàrà máa ti ẹgbà ah, ahùn ẹgbà ahùn lóhùn wọ́n lé òǹkì lójú oorun ní àlá àwọn ọ̀sẹ̀ ó ti fún bá jí tó gbé e, اللهم إني أعوذ بك من شر ما رأيت في المنام أن يضرني في الدنيا والآخرة tẹgbẹ́dà máa sùn lọ dàgbé ẹ̀ ọ̀tán náà ti bẹ́ẹ̀ nìyẹn ó ti kú dànù. àmútọ́mọ́ yìí lọ kà á kú wàhálà dé àyíká kùn. ṣé máa ń fi síkà ntí èèyàn ń rí gan ẹnìkan bá ṣe kíní kan ó sì gbé kíní kan jáde nínú ìrìn tí mi. irọ́ níjọ yàrá pẹ̀lẹ́ gbé lọ́wọ́ yẹn èsì ti wà ń bẹ̀. ó ti pèsè sé àmọ́ tó bá ti fẹ́ irọ́ ni àtúwọ́ àtẹ̀sù ó di irọ́ náà nìyẹn ẹ wá wo orí búkú ní sàǹkásí yìí o nǹkan gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ o tí ah, wọ́n ti mú rógbò wọ́n ti gbà pé nǹkan ó ti gbà pé nǹkankan ni kìí ṣe nǹkankan ẹ̀yìn afẹ́ká ká mú ẹ̀kọ́ yẹn ká má jẹ́ kí ọmọ wa gbọ́ ìbọ̀kúbọ̀ gbogbo ẹni tí ọmọ yín bẹ ní ọdún dénìsì níbo ni wọ́n ti lọ́dún dé wọn ṣé ọ̀dọ̀ sísá ẹlẹ́yà yín tó jẹ́ kírísítẹ́nì yẹn síbẹ̀ ní àti lọ́lọ́dúndé. sílọ́dọ̀ màmá àgbà tí àwọn òsì ìsìn lẹ́yìn à ń fi ìfọ́kọ̀ mú fọmọ síbẹ̀ lọ́lọ́dúndé. àmọ́ tí wọn ò fẹ́ kan tí ì gbà tí wọ́n ti yà ó sọ pé ẹ̀yọ́ máa bọ́ bí ẹ̀yọ́ ló mọ́ fi nǹkan ṣe ń jarí bàbá yín tàbí tọ́jú ẹ̀rì. ẹ wá mu tí náà àmọ́ òtí dákà máa ń kí wọn àgàgà kó jẹ́ kí ní àti ẹ̀bí iṣẹ́ tó dùn wọ́n ti yọ kí wọ́n ti bẹ̀rẹ̀ pé mami kí ní àná yẹn ń kọ́. tààrí sí. nígbà pé wọ́n ti nu oyin ní àdá kí ní yẹn ti fún wọn wọ́n dà ní oyin amadela ó dẹ̀ dùn lẹ́nu wọn à síìtì ní ẹ̀nà. a máa rẹ tí wọn fi sínú àtọ́jú wọ́n á ní ọlọ́mọlẹ́ débi tí ìgbésí súná sọ̀rọ̀ dáadáa bá ń ta wọ́n kò bọ́mọ ẹ̀ lódodo ọwọ́ àánú ètò ẹ̀kọ́ kọ́mọ́tì yẹ fàrúmẹ́ǹtì kí làákà ìdìbò àjí pépé ẹ̀yìn ibi fẹ́wọ́ á dáa ní ọjọ́ mọ̀ rẹ lọ bíbẹ̀ ẹ̀kọ́ ilé náà ni ẹtí tó jí pépé mọ́jọ́ ọlọ́bì kankan bí ìṣèjẹ́nu náà. تمادي قوم فرعون في عنادهم فقالوا لموسى مهما تأتنا من آية لتصرفنا عما نحن عليه فلن نصدق به ففي الآية الأولى فإذا جاءتهم الأسنة أسندوا حوادث هذا الألم لا إلى قدر الله تعالى وقدره ثم وقعوا بجهالة وضلالة أخرى في الآية الثانية وقالوا ما ما تأتنا به من آية وني تمادي فرعون إما لوراي إما أنو إما أنقاصي àwọn èdè tí àwọn oníkí lò jọun nígbà tí kí oṣù náà ò tí ì gbajúmọ̀ báyìí wọ́n máa lo tàmọ́dà yìí tábìlì yìí wọ́n kọ̀ntínú lọ́nkù tàmọ́dà tàmọ́dà tàmọ́dà ní bàbá ìpìlẹ̀ ń sẹ́yìn yóò ìpè wá pè tàbí ìsẹ̀mìr ni wọ́n máa ń lò fún nǹkan rè tàmọ́dà wọ́n máa ń lò nínú ẹ máa wà hmm. ní nǹkan bùrì tàmọ́dà wọ́n ní wọ́n máa tàmọ́dà ọlọ́mọdé ń tàmọ́ dà ó. àmín àtọwọ́ náà. ìgbà fìrẹ́ọ̀nà wa burú ní ìmọ̀ bá ìwà ìbínú ọlọ́run lọ wọ́n á sọ báyìí fún musa ṣe gbogbo ìgbà tó bá ti mú nǹkan kan wá láti fi yí ojú wa kúrò níbi táwọn ń ṣe àwọn ò ní gbà fún ọ èrò wọn ni pé bẹ́ẹ̀ ni musa mú wa ní ìka ìdáná ni tí mo wá rí dáadáa yóò ní ọ̀nọ́mà pé àádọ́lẹ̀ àwádìí àbílẹ̀ àwádìí ìhádọ́lẹ̀ àádọ́ pé bí bàbá gbé burúkú dé ìsètí ìgbà ni pé kò tó gbé dáadáa dé sígbà tó gbé ọ̀rọ̀ díjọ́ mi yẹ àsìkò ẹ̀rù lọ bọ́ sí mi ẹ bọ́ sásìkò ẹ̀rù ni so òjò yìí ti gbé padà wọn ní sọpọ́lọ̀ ní dájọ́ wọn ní pé wọ́n ti ń bọ́ sínú alẹ̀ burúkú sí i. so wọ́n ti wá sọ wípé máa ma ta tí nàbí ìmìnà ayá gbogbo ń tọ́ba rí omu aláyà. wàhíyà anahun lamu yi ma yi zu bẹ́ẹ̀ni lè mọ àjùzáàdì wà bẹ́ẹ̀ni sẹ́hìn. nítorí wọn ni pé wọn ò mọ ìyàtọ̀ láàrin mùjísà àti ìdán ọ̀tọ́ mùjísà ọ̀tọ́ dídán. wàjáàlù jùmùlẹ̀tẹ̀lẹ̀ àyàtì àdálàtì àìlà sídìkì Musa mísìlẹ̀ ìkìláàbìlẹ̀ àṣà hayyatan min bábi sihiri minhum wàkọ́ọ̀lù lè Musa inna la naqbalu shay'an minha albatta. wọ́n á ṣe àwọn ohun àmì wọ́n ní ara dánà ni wọ́n á ní ìwọ Musa má dààmú ara rẹ̀ bó o tún mú mi wá wò ní gbọ́ afọ́mọ àbáṣe wa ni. ibn Abbas radiyallahu anhuma inna liqawma lamma qalu li Musa ma'ma ataytana bi ayatin min rabbik فهي عندنا من باب السهيل ونحن لا نؤمن بها البتة وكان موسى عليه السلام رجلا حديدا فعند ذلك دعا عليهم فاستجاب الله له فأرسل عليهم طوفان الدائم ليلا ونهارا سبتا إلى سبت ثم ذكر ذكر بقية الآيات الخمسة والجرات والكمل والضفادع والدم آه wọ́n ní idán rẹ̀ yìí pọ̀ àwọn ò sì ní gbà musa kẹrì ìyẹn takuntakura níbi musa ẹlẹ́ni gbọ́ pé sépèlè ànìyẹ ọlọ́run kú ọ nílẹ̀ ọlọ́run ti dáhùn lọ́lọ́run bá gbọ́ràn tó pàtó ní ìjàre omi tó fáànù ló ń tó ń bẹ pẹ̀lú wọn sábùkán ìlà sábùkì láti sábùkì àti sábùkì kejì omi ọ̀lọ́. ọwọ́ eh, omíyalé ijọ́ kejì ti àwọn ẹ̀wọ̀n tó jórí sẹ́gbẹ́ bá tó ṣùgbọ́n ti rọ̀ tó ti ní tó wọlé lọ ijọ́ kejì náà lómi ti padà sí ń fà padà kálukú tó máa lọ bí sẹ́rẹ̀ padà ọ̀sẹ̀ kan ní omi fi lè takùtà wọn kọ́lù tó wá máa mú àwọn míì àwọn míì wà lẹ́yìn rẹ̀. أما طوفان فهو المطر الشديد حتى عاموا فيه wọ́n ní tufanu òjò ńlá ni tó burú gan kò wá síbi tí ò dé ìmọ̀ ọbẹ̀ wá ní wípé àwọn nìkan náà ní ń bá jà kọ̀dọ̀dọ̀ ọmọ ìsírẹ́lì ẹ̀ ṣé àdánwò ni kí ẹ̀ pé ẹ̀dá kan kó ti àwọn èèyàn kan lọ́tọ̀ jẹ kí oore òun kọdọdọ wọn kó ya lé wọn lọ́tọ̀ kó ya wọn lọ́tọ̀ ní tàbùkì ṣé ńgbà àdáwò bá fẹ́ dé ibò náà nìkan náà ni ó kà mọ́ àìmọye àwọn mùsíbà tí ìbá bá àwọn èèyàn míì pé àwọn ẹni tí jọ ń gbé ni mùsíbà ní wá. wọ́n ṣe ìmtìyàs múra wọn ìbẹ̀ rí àwọn àwọn àdánwò tí máa ń kan àwọn èèyàn ńláńlá tí ń da nàìjíríà rú pé yìí máa ń dá wọn kàn ní. àǹtẹ̀ wọn dájú iná ń dágbé járe. yìí ti lọ sí án síbẹ̀ wọn lómi ńlá ni ó kárí gbogbo wọn àmọ́ jàrá dùn sí ẹ̀. fa akala ti nàbà fa akala nàbà. ó ń kàjẹ gbogbo orúkọ wọn tán tiẹ̀ ni. wà á máa kún mali fọlámù yúkì fi áwùtìhìn ọ̀dàn àkàdárà ìlà akala ti wò. gbogbo nǹkan oko wọn pátá ni kún mali jẹ́ ń tiẹ̀ gbogbo oko wọn pátá ló ń jẹ. وأما الضفادع فخرج من البحر مثل ليل الدامس ووضع في الثياب والأطعمة فكان رجل منهم يسكت وعلى رأسه ذراع من من من الضفادع ẹ̀rí ọ̀pọ̀lọ́ ń tiẹ̀ òkú náà ti òkú náà ti fán bóde ọ̀pọ̀lọ́ àdánwò wọ́n wá dúdú jù òun tó dúdú lọ gbogbo inú aṣọ tí wọ́n bá wọ̀ ní wọ́n ti kú inú oúnjẹ tí wọ́n fẹ́ jẹ bámu lórí ọkùnrin kọ̀ọ̀kan míì ọ̀pọ̀lọ́ ti ń bẹ lórí ẹ̀ ó tó dédé gbandapa kì í sọ̀pọ̀lọ́ kì í sọ̀pọ̀lọ́ kéékèèké tí ń jẹ́ létí léńtè. wà á máa dàm fàjárọ̀ tí a ní àrùn hàn dàmán. فلم يقدروا على الماء الهذب وبنو إسرائيل يجدون الماء الهذب الطيب ẹ̀jẹ̀ ń tiẹ̀ gbogbo odò wọn pátá ìyẹ̀jẹ̀ gbà wọn wá ní omi kankan tí wọ́n mú fúnjọmìnrin mọ́ àmọ́ tara àti ọlọ́run bànú sàílà ń tí wọ́n bí àwọn kìí ṣe ń bu omi tí ń di ẹ̀jẹ̀ làwọn ń bu omi tí ń jẹ́ mi gidi fún ọ omi tó dáa làwọn mọ̀. فاشتكوا إلى موسى وفرعون فقال فرعون لموسى لئن كشفت عنا رجز إلى آخر الآية àwọn ọmọ lọ bá àwọn èèyàn méjì àwọn akẹ́lọ̀ bá Musa àwọn akẹ́lọ̀ kí bá Fìràọ́nà tòdémọ̀ wá rí pé ipá àwọn ọ̀kan ti bẹ́ńlẹ̀ ọwọ́ abẹ musa gbóǹsọ̀gbọ́dọ̀ hmm, rẹ̀ tẹ́ bá lè ká wàhálà ìkó àwọn ó gbà fún ọ. وتلك الآيات البينات لا يخفى على عاقل أنها من آيات الله التي wọ́n ní àwọn ohun àmì yìí kò sóńlá akẹ́kọ̀ọ́ tó pamọ́ fún pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò sí ó làákà ìkàtọ pamọ́ fún àwọn tó ti bẹ́ẹ̀ wọn tó lajú. mọ̀sálì kan sẹ́kùbọ̀rọ̀ ìbáratìlá wọ́n ní ìmánibè wọ́n kà ní kọ́ọ̀mọ̀ mùjìrìmínà ayé mùsùlùmínà alàlìjúrì ni wọ́n zàm. wọ́n ní wọ́n lajú bí wọn ò gbọ́nà wọ́n jẹ́ ìran kan tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tí wọ́n takú lórí ẹ̀ṣẹ̀ jàmáà kí ló jẹ́ wọ́n takú. pẹ̀lú àwọn ohun àmì tí ń wá tí ń wá yìí kí ló yẹ wọ́n ta fún un. ká lè gbọ́ ìtakú àwọn tuntun náà ká lè gbọ́ yìí kí ó yẹ àwọn tí wọ́n ta fún títóbi kẹparẹ́ yányán yẹn nítorí wọ́n ta fún ni wípé ọlọ́mọ́kàkọ́ lẹ̀ búlẹ̀ lórí ntọ́lọ́mọba kọ mẹ́ta yọ sẹ̀ gbogbo ọlọ́run ṣe kí a gbọ́ níwọ̀n báyìí táǹtẹ̀ lè àánú ọlọ́run nìyí àna ọlọ́run ni ẹni tọ́lọ́wọ̀n bá ní sàánú kò ní bọ̀ ti bẹ́ẹ̀ ọ̀rẹ́ àní lọ bísí ìgbẹ́wò ẹ̀ mọ́ ni nínú àgbo wọn fẹ́ ká lọ mọ́ yorùbá ní ajá jẹ́ sọnù kì í jẹ́ fẹ́yọ̀ lọ́dẹ̀ bọ́lá mo wá dé tí ó wá bẹ̀rẹ̀ kú láìsọ́lẹ̀ kan pé wọ́n adárò náà lọ́dún kan ó ti pẹ́ ní ọ̀fẹ́ sọ yìí ilé ikú mo wà lọ́wọ́lọ́wọ́ ní bàbá ìmáàmù yìí bá mú alọ́ òde kan ní òò ní òdáre mọ́ bóyá súnmọ́ ní ìmọ̀ lọkùnrin kan bá sátakú tì wọ́n lọ́rùn ìjọ náà ní ọdún pé ẹbí òun sọ bọ́lọ̀ ń kọ́ dáàtú kí òun padà ẹ dákun wọ́n ń tàdúrà ó tún ní ẹ̀sìn fún ọ̀sán kọ́ lọ́ dáàtú kí òun padà wọn wá tààtàrà tàdúrà yìí àwọn akó ń bẹ̀ tán wọ́n ti fi mọ̀nsínì gbé mi lọ ní àwọn arúgbó ní mo ní ẹ̀ tàdúrà fọkùnrin dáadáa tó pé ah, ó ti pé ẹ̀yìn àbọ̀kẹ́ ti sọ ayé àkàkalẹ̀ tí ó tí ó dorí ẹ̀ padà ó lóun ti lóore ní ẹni ọ̀ nǹkan ní mọ̀ wíṣà àsìkò rẹ̀ nígbà tó rí ń bẹ lọ́ọ̀rẹ̀ kí lè ṣe pé ẹ̀ ń pé nígbà tó rí ń bẹ lọ́ọ̀rẹ̀ bó fi bí ọlọ́ọ̀ nínú mi. ẹ máa ẹ máa làágùn làágùn àwọn èèyàn tó làágùn àlàfúrówó fún ẹ má bí tí kú ti pa kíní kan rẹ̀ wá ẹ má dàgbà ànábì ọlọ́run o ilé kúkú náà kú bẹ́ẹ̀ rẹ̀ wá ẹ nìkan ò máa èèyàn tó lọ́lọ́ fẹ́gbọ́n bá bẹ́ẹ̀ fẹ́ ọmọdé méjì pọ̀ lẹ́ẹ̀kan náà kẹ́ńtẹ́ńtọ́ kana, náà ara yóò kó mẹ́wàá fún pé mú méjìlélógún awọ ọ̀run ló mú ìjà òru tó wà òun bẹ̀. kò ní fẹ́ yẹn arábìnrin tí ẹlẹ́ tẹ́nìkan hàn yín mọ́ fẹ́ kó nǹkan náà lọ́ hàn yín mọ́ tálíkan tálíkà ọlọ́run ìní ọ̀pọ̀ ń fẹ́ fowó panẹ́pìtì ní ẹgbà lọ́wọ́ rẹ̀ yóò hàn lẹ́sẹ̀ olùfẹ́ fowó tó ṣe ìyá ń jẹ bí tí n bá fowó tó eléyìí ṣe ẹwà rẹ̀ ó jáde ó sì lọ rèé wá ọmọdé tiẹ̀ kó o fẹ́ èyí tí wọ́n á fà ọ sí kóòtù ọlọ́run lọ́lọ́ fà lẹ́sẹ̀. yáa ẹ̀sìn ta oníyàwó torí ọlọ́run sífù ha ẹ̀sìn ló ka haru lórí òun ó ní wàá jẹ́ ya o. olúwa lẹ wọn o àtikẹ́ bí ẹ ń lẹ o àwọn ènìyàn ọ̀ dákẹ́ májìyà mọ́yà o dákẹ́ ń bẹ̀ lóhun ìyàwó náà jọ rẹ fún pínpín lónà pé ọlọ́run ń ṣe tó gbà dágbà lóko ìyà ìjọba ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìyà ni ní àfikà àdókì ní ọjọ́ bẹ́ẹ̀ sọ yìí bí máa ń sọ́rí ìsìn àwọn kan mọ̀ rántí tó bá ṣe é ṣe. alájà kan wà oúnjẹ ní ta ọ̀kan náà ń oúnjẹ ń jọ ni ọlọ́run ti fún lẹ́wà ó fa ìlẹ́wà ọlọ́run ni òjò fi tẹ̀ kó báwọn àfa. ló bá dé tọkọtọkọ ní wọn bá wọn afáǹgbá náà pé ó ti mọ́kọ bọ mọ́kà ọlọ́run àfa àwọn mi. àdájì náà bá wò wíwí abẹ́kùtà àdájì ń dé o tí èrò mọ́kà o ó ti kọ́lé o ó ti lọ́lọ́run ti dáadáa síbẹ̀ o ní alájà tá mú alájì wá kúrò ní abẹ́kùtà wá síbàdàn. nígbà lọ kú tí má kó wa bá alájà ń bàdàn ilé ńlá lọkọ sọdọ kúta o èèyàn ńlá ló ná ń bẹ o ọba kó wa bàdàn torí pé alájà tó mú sọdọ nǹkan jù nǹkan lọ gbogbo àwọn àti àyìndé kankan barista ni máa jẹ lọ́dọ̀ alágàtà wí. ilé abadé ni wọ́n máa ń sí àti ń bẹ lábẹ́kúta ìyàwó pé kọ́ wa sọdún bàdàn ni aláàjì yìí máa sọdún lé abẹ́kúta jẹ́jẹ́ rẹ̀ ti gbogbo yìí máa bá sọdún o ní òkú tó ẹ̀sùn fẹ́ aláàjì àbàdàn kó tún lọ bá ti ilé kó tẹ̀ tún lójú ní ọdún ọ̀ni kìtì máa bọ̀ tí yóò ti kọ̀ a èèyàn ń bẹ jàmọ́ ọlọ́run ọba àlejò ọlá ọba ńlá sì ni mo ní à obìnrin tí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí à segiri yóò ní lẹ́yìn báyìí ah, ah wọ́n ní wọ́n lẹ́yìn dáadáa ni wọ́n bá ra sọ fún aláàjì ìgbọ̀n náà yálé wọ́n ra sọ fún wọ́n tààmọ̀ náà wọ́n ra sọ fún ọmọ tí wọ́n ní kẹ́kẹ́ àmọ̀ náà wá ẹ̀yìn aṣọ tó bá dà. <laughs> jama n tó gbẹ̀yìn rẹ̀ dà wíwẹ̀ yẹn ọ̀dọ́ tẹ̀ ní láàrin ẹ̀ sọ́ọ̀tì <laughs> ah, títóbi ọlọ́run nígbà tí n tí ó lè dé ọ̀pẹ́ kan òru kan ni wọ́n lé alájí dànù. ọ̀nà òkú sẹ́ obìnrin yẹn àpè ní bẹ́ẹ̀ ń àpè lóṣè o àpè ah, pé lóṣè o ṣùgbọ́n lọ́n gbè yà ọgbọ́n pé ìpadà lẹ́rọ̀. واختلف العلماء في قتل الجراد. أما أفا ما صار ميجي نبا pípatata. ìrà halabi ardi fa afsad. bí sọ́tà bá àtàkàbá dé sí nǹkan gbàgbé kí n barú mi jẹ́ àwọn àfa àkàkọ pé. ọ̀kìlá la yọkùtàl ọ̀là àkùtàl fúkà yọkùtàl. àwọn àfa àkàkọ pé ẹ má pa o àwọn kan ní ẹ máa pàdánù wọn bá nǹkan jẹ ní wọn pa. ihtajjal awwalun bi annahu khalqun adhimun min khalqillah. يأكل من رزق الله ولا يجري عليه لقلم أي لا تبعك عليه wọ́n ní ẹ̀rí àwọn àkọ́kọ́ pé ẹ má pàtàtà ó ní wípé ọlọ́run ló dá tata fa nínú ẹ̀dá ọlọ́run tó ti ẹni ọjọ́ tán kòkó tán wọ́n ti kọ ẹsẹ̀ ilẹ̀ fún dábà bí dábà bá nǹkan jẹ́ ẹ ọ̀daràn dábà kọ́ o àwọn ẹ̀dá ni kálámù ń bẹ lórí wa tàǹjẹ̀ nù kò sí bàwí. wọ́n bí máa rọwà Tabarani wal Bayhaqi àni Abi Zuhair wọ́wọ́ da'if la taqtulu al fa innahu min jundillahi al-a'zam. wọ́n ní Tabarani gba àdìsí kan àti Bayhaqi látọ̀dọ̀ sọ̀yìn àbí sọ̀yìn wọ́n ti bá àdísì dọ̀yìn fún mi. Hmm. lára súnà tó yanjú ló jẹ́ àmọ̀ sí àdísì kan bẹ àdísì tọ̀ gbogbo àwọn bíi àwọn wọn ọmọ sí àdísì kan bẹ. àdísì mọ̀rọ̀ fún àdísì kan gbégbá. ẹlẹ́wọ̀n tó ń jẹ́ làyé ìfún náà àdísì mọ́nàrọ́ wa kéèsì lọ pé ọ̀rọ̀ sọ ọ̀là yìí ànábì sọ̀rọ̀ ọ̀pẹ ọ̀là yìí àwọn alùpùpù náà wọ́n ti ń bọ̀rọ̀ ànábì jẹ́ ànábì sọ̀rọ̀ ni. Ah, ti bẹ̀rẹ̀ fáwọn eré wọ́n ní ni. inú ọmọ ogun ọlọ́run tó tóbi ní tata wà ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀. واحتج الجمهور بأن في ترك الإيجارات فساد الأموال. àwọn jùmùhóòr nínú ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn àlùfáà tí wọ́n láàlẹ̀ pátátá ìdí ni pé ń ba owó jẹ́ náà ń dúkìá jẹ́. وقد رخص النبي صلى الله عليه وسلم بقتال المسلم إذا أراد أخذ ماله. Ah. ànábìjẹ́ ṣe rọrùn fún mùsùlùmí kó lè jà kó lè bá yàn wọ̀ tí wọ́n fẹ́ gbà owó ẹ̀ tí wọ́n bá pa ilẹ̀ àlìjẹ́ náà tó ń bá pẹ́ tó fẹ́ gbowó rẹ̀ kò dáná ìyẹn fẹ́ gbowó rẹ̀ ìjà ah. máa gbé lọ ìmọ̀ nìkan. فالجراد إذا أرادت فساد الأموال كانت أولى àyẹjúza ah, kọtìlúhà tata tata tó wá fẹ́ bá dúkìá jẹ́ ah, kápákátá lẹ́tọ̀ọ́ nígbàtẹ́ pé ọmọnìyàn gan tí ọba fẹ́ bá nǹkan wá jẹ́ ọ̀nà àmọ́dà fún àtúkẹ́ tata ah. وروى ابن ماجه عن جابر وانس بن مالك عن صلى الله عليه وسلم كان اذا دعا على الجراد قال اللهم اهلك كبارهم واقتل صغارهم وأفسد بيته واقطع دابره وخذ بأفواهه عما عيشنا ورزاقنا إنك سميع الدعاء قال رجل قال رجل يا رسول الله كيف تدعو على جند من أجناد الله بقطع دابره قال إن الجرادة نثرة الأود في البحر آه، صلى الله عليه وسلم a máa ṣe àdúrà anásì ló gbà wa a máa bẹ lọ́ọ̀ lórí kata bí ṣe máa bẹ̀rẹ̀ a ní Allahumma áàlìkì o gbogbo àwọn nílá nílá tata yìí ọlọ́run wọn lẹ̀ wákùlì sìgára o àwọn kéékèèké tó tún máa dàgbà bàǹkà jẹ́ wọn dàgbà wà á sì rẹ̀ ẹyin tó ọmọ yẹn bàjẹ́ wọ́tà àdá àbíra hù èyí kò tí ì yé tọ́fẹ́ yé májè ó lè yé wà hó ti àpò àyí àmà àyíkànà àmà àyíkànà wà rìzákìnà ẹnu rẹ̀ bú síbi ń ba ìjọ ìmọ̀ wá jẹ́ yìí dúkìá wá jẹ́ yìí jẹ́ yìí ọlọ́run bá ní bí ẹnu yẹn mú ìnáka ọmọ ń gbọ́ àdúrà wọ lọ́wọ́. arákùnrin àtúntà anábì òun tó fè lé ọ̀kan náà ọmọ ogun ọlọ́run ni pé kọ́ lọ́wọ́ kó lẹ̀ anábì ní à tata ń tiẹ̀ tata òǹgbẹ́ ni a lè fi wé fún ẹja tí ń bẹnu búdò ẹja ń bẹnu òkun ńlá ògbẹ́ tí wọ́n ń gbẹ anábì pariwo ẹja ń bẹnu òkun kò sáré mi mú àdáwò débẹ́jà nìyẹn adáko àwọn ẹ̀yà àwọn èèyàn dáko ẹnìkan sọ àtàkó sọ pé kí mọ́tò kórè oko wọn yọ parẹ́ ni. wà á ma akìlòho pàjá ìdún fi sunna sábàtà fi sọ́yí muslim àni abdullahi bin abi awfa qal غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات كنا نأكل الجراد معه wọ́n ní jíjẹ tata ọ̀tọ̀ ọ̀nà fúnà àwa tata ti jẹ ìrẹ̀ ara àna tata náà rẹ̀ o ẹ̀yin ọmọ yìí ẹ̀ mọ ìrẹ̀ àtẹ̀yìn àfa àti ẹ̀ gbókorí ẹ̀yin náà mọ ìrẹ̀ dáradára tó ọ̀fẹ́ ká yí ẹ̀ láyé láàkúrà márọ̀ áwò ẹni wọ́n lòun ilẹ̀ inú yí kọ́ àtọ̀bí àti rí bóòlù rẹ̀ tó ní pẹ́lú àti máa rí o bóòlù àti rí inú òtùpá là máa mú rẹ̀ lóko ń jọun inú òtùpá inú òtùpá àwọn bàbá mẹ́wàá nà wá torí pé ní tí máa fi máa bí ẹ̀rẹ́ wà ní sí yọ máa hàn ma gara gẹ́rẹ́rán amọ̀ asọ o náà ó wá dó lẹ́nu ihò ní o yóò ga inú o yóò o yóò máa hàn tọ́bẹ̀ ń ṣe ti kó sínú ihò èèyàn wàá gbá bí ẹ̀yìn rẹ̀ tí ò ní mà pé èèyàn ń bọ̀ ilé yẹn ti máa nítorí ká máa na ọmọ kékeré ni pé bẹ́ẹ̀ dẹ́yìn lọ náà bọ̀. bẹ́ẹ̀dà fi ń wá lọ́run lèdò náà ń wá bọ̀ pé ó tún fi ń han òun náà fẹ́ jẹ́ tẹ́yìn àti ìwájú àpàdé lójú fi lórí kankan tó tẹ̀pé ìwàhálà ọ̀sẹ̀lẹ̀ bá wùn ìtàbí máa ń nọmọ kékeré nìyẹn èyí nìyẹn ni pé atúmọ̀ ń bẹ ìta rẹ̀ lójú ọ̀sán tí ìbá salẹ́ wọ́n ti rí òòyì rẹ̀ àti dàmọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ wa ń bẹ ìta rẹ̀ yọmọ ọdẹ fọ́jà ń tẹ́ díẹ̀ tí kò sì kà yóò máa náwó sí pé sọ wọn ti kà á ó sì jẹ́ pé rẹ̀ kì í ń bẹ́ ń bẹ́ ejò ní ń bẹ́ ń bẹ́ ni wọ́n fi ń náà yànnú pé ẹ má wà rẹ̀ kì í so inú tata táwọn èèyàn máa ń jẹ lọ́dọ̀ tí wàá ń bí ìrẹ̀ jẹ́ kan bẹ̀ ìsúsùn ìṣe tata kòkòrò lè tuntun tiẹ̀ èyí ń lọ́mọ dáadáa ń kí nígbà pé èèyàn máa wà nígboro. Ah. ìdájọ́ lórí ìtọ́ ìṣòṣùn ọ̀sọ̀ fún ni àti bí ẹ ṣe máa ń yanjú tiẹ̀ náà náà ẹ̀ ń so. wọ́n á máa akílóbù jáì tó ń fi súnà. wọ́n lọ wà nù sọ́yìn muslim látọ̀dọ̀ àbí aufan onígàzọ́ na máa àrọ̀ tó lè láìsílálù ọ̀sálàm sábọ̀ àfàtàwá kùnà náà kùlù tàrọ́dà máa hù. wàákìlówó jà èsì ti pàṣẹ a wọ́n ní abá ànábì jagun abdullahi ma ọfà olótógun méje sẹ́yẹ́ pé a máa ń tata pẹ̀lú pé ànábì ti ń bẹ̀ wa kò ní a máa jẹ gbogbo imani kàkí tí o ṣe kíní kàkí yẹn máa lò gbọ́bára tata a máa dùn jẹ jíjẹ pẹ̀lú àpàlùpà àwọn àfà. wà á nà wò ìdá òkùnzà hayyan wọ̀kútí àtúrásùwò á nà wò halalun bìtìfà. sábàdì mú láàyè ẹja lórí dídùn ti ẹnu. wàdáríkà tìmọ́sílá ti zaka. ẹ̀ẹ́ bá ti parí ẹja ẹ ti dùn mí. wọ̀tẹ́lẹ̀fù hal ìtajú alẹ́ ìtajú ìlàsíyáj. wọ́n á ní pé ó tó ká máa wá kìlìta. ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní akàlẹ̀ ìjẹta abárí mi ká máa tẹ̀lé ibi tàbí wákàtí òun yóò tó bá wọn. yóò kàlù pé famamat. wọ́n ní wọ́n sì máa ń jẹ́. kẹlẹ̀ haitan. ìjọba ti kú náà ni ìbá kún rẹ̀ ìbá já lẹ́sẹ̀ ìbá já lórí so ìbá ti kú náà ni ẹ jẹ́. limarọ́ eh. wa dárò kùtìrì yìí. anusọ̀lá alẹ́sọ̀lá kọ́l òun ìlà lánàá mẹ́tàtàn alẹ́hóòtù ọ̀jọ̀rọ̀. anábìrin wọn fún nǹkan méjì lẹ́tọ̀ fún wa ẹja tó bá kú fún sínú odò àlìjẹ́ jarad bákan náà tata àlìjẹ́. ọ̀dàmán alikabdu. ọlọ́run tó yọ̀ǹda ẹ̀jẹ̀ méjì fún wa pa àlìjẹ́ alikabidu ọ̀tí ààrẹ ẹ̀dọ̀ gangan àlìjẹ́ ẹ̀dọ̀ gẹ́gẹ́ tí wò yẹn ẹ̀jẹ̀ ni jihad àmọ́ àmọ́ ẹ̀jẹ̀ ló náà ànábì yọ̀ǹdẹ̀ fún wa kúndé ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ gbogbo àwọn atọ́jú jẹ kọlùkọlù jọ̀hún. ṣèkín ọlọ́run tètè ká gbogbo nǹkan máa ń lẹ̀. وذهب مالك إلى أنه لا بد لجراد من سبب يموت به kọ́bọ̀ kàkà ẹ̀kọ́ ẹ̀ àmàrà ní. bàbá máa dì sí rahimahullah. rahimahullah. wọ́n ní gàgàtà fẹ́ pa kájẹ́ nǹkan kan ó pa bí kájà lórí bí kájà lẹ́sẹ̀ bí kájà ìkájà ìyẹ́ rẹ̀. àwọn olùtura òfin náà. àbíká dàlú náà. ní àná wo ìgbà omi ni àyàwó àlè bárí. ara ara dábàá tí ń jókè ni taraba lóko lọ́dọ̀ ti mọ̀ mọ́lìkì wọ́n ní a máa jẹ. àmọ́ àjẹsáàrè ìfàlàtú kálí ìlà fi mẹ́lẹ̀ àbímálì. àmọ́ kọ̀ǹkọ̀ lọ́dọ̀ àfọwà màlìkì a lè jẹ kọ̀ǹkọ̀ àmọ́ ìmọ̀ọ́mù mẹ́ta yòókù ni a máa jẹ. ṣùgbọ́n kọ̀ǹkọ̀ lọ́dọ̀ ìmọ̀ọ́mù màlìkì wọn là lè jẹ. torí pé dàfáàdìò gbàtí ìmọ̀jìnlẹ̀ tẹ̀síwájú òun kì í ṣe ọ̀pọ̀lọ́ ètí ó ní pọ́ìntì lára yẹn ó kọ tí Yorùbá gbélé lórí nìyẹn wọ́n gbé ọ̀pọ̀lọ́ lérí ètò ní pọ́ìntì wọ́n sì gbé kọ̀ǹkọ̀ lérí èyí tí ò ní pọ́ìntì wọn kan náà àtijọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn ọ̀kọ̀ǹkọ̀ ní pọ́ìntì ó sì máa ń fáìn òun kú lè tẹ̀ ó tún máa ń dán ó máa ń bẹ́gáǹtì ẹ̀ ṣùgbọ́n lọ ń jẹ dípò ojú òbí bíi síbẹ̀ ń lọ. pọ́ìntì lòun bẹ́ẹ̀ sì jẹ́ bẹ́ẹ̀ bá wàrà kan pọ́ìntì ara ọ̀pọ̀lọ́ wàhálà ni pọ́ìntì ni ṣùgbọ́n lóko tí ń jẹ́ lọ́tọ̀ ṣùgbọ́n lọ́tọ̀ tí wọ́n ń bí ó ti dàpọ̀ mọ́ra wọn so ṣùgbọ́n kọ́ńkọ́ bí ọlọ́mọba lọ fún yàn jíjẹ kò sábùkù mẹ́ta tó ń jẹ́ra kó kọ́ tí wọ́n ah, ti lọ́hùn jẹ. kàbára báyìí. ìyàgbé mi yọ bà sí bí kábàrà yìí yọ bà sí bí kábàrà. náà àwa bọ́ síbi àlejò. ونقد الأهد وإجراك فرعون وقومه Àlùjú eh. ilẹ̀ Musa lè Ilẹ̀ sábà Musa kí wàhálà ìyà lè kó lẹ̀. Ayà ìfẹ́ sọ fún wa. Wọ̀nà kìbìlì ahad wọ Lẹ́yìn lọ sábà tó bá wọn bẹ lọ́hùn. Wọ́n tún yàgbá àdéhùn. Kí lọ́ọ̀tà lẹ́yìn ẹ̀ lọ́dọ̀ wa tẹ̀ wọ́n yìí. Àwọn àka ayà kan péré nípa ọ̀rọ̀ irun tó wá dọ̀la amọ̀ aka yòókù àti tẹ̀síìlì ẹ̀ lọ. Aya one thirty four ẹ̀ka. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك ولنرسلن معك بني إسرائيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما وقع عليه الرجس قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كسبت أنا رجزا لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل ìgbà yà dé kíbà wípé kọlu wọn ní yá Musa ìwọ Musa òdìwọ́n. ọ̀rọ̀ bàtà bí máa àìdà ìdà. máa pe ọlọ́run ọba rẹ pẹ̀lú bọ́tà déhùn fún ọ pé tọba ti tó òun bá ti lè pe òun báyìí wọ́n máa dá ọ lóhùn. àfẹ́kùnfẹ́ mà yìí pé ọlọ́run kẹlẹ́ ọ̀ràn mú táńsẹ́. àfẹ́mà ńlá wàhálà wa dé wa ní kó bá òun kọ́ lọ́hùn báwọn. pẹ̀lú àdéhùn tí ń bẹ láàrin ìwà àtọ́lọ́hùn yẹn báwọn fi báwọn fi gbogbo àwọn èèyàn tí máa lọ báwọn ẹni ọlọ́run ká báwọn abẹ lọ́run nígbà tí wọ́n bá rí wàhálà díẹ̀ nínú wọn ni kì í bẹ̀rù gbọ́n rí lítà ńgbọ̀ lábádé láti ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ tiwa lódodo ayé ò ṣeé gbé láì bẹ́ lọ́hùn ààfìrí bákan náà àṣàrántara lókù ààrí bákan náà ò ọlọ́run bẹ́ẹ̀ nìkan jẹ nìkan lọ àmọ́ oníkálukú lọ ní ọlọ́run sam kọ́ lọ ní ọlọ́run bí ọba ti ké gbàjarì lọ bá àwọn èèyàn pẹ̀lú tí ń sọ bóyá ìfara ní má sì ṣe à nǹkan báyìí nǹkan báyìí ẹ̀jẹ̀ àfẹ́sí a kì í gbàgbé mọ́ yorùbá ní orí pẹ́ aṣèré gbàgbé kọ̀bálíjọ́lá pósítà ni wàá kókó àmàṣe. ó ní gbọ́dọ̀ ń bẹ lọ́hùn. bìmá àìdá ìndà. ó ní àdéhùn ni pé láyín kàṣàbù. láyín kàṣàbù náà rí jíjà. Tọba tí tọba ilé báwọn gbé kínní lọ wẹ̀ Musa. Lànà mi náà ń nà láti. Àwọn ọgbà fún pátápátá. ولم رسل أن معك بني إسرائيل kí ló ń gbé ọ kí ló ń fẹ́ lọ́dọ̀ àwọn náà kí ló ń fẹ́ ṣé kí kàmá iṣẹ́ nílẹ̀ wọ́n ti tọ́ ẹlẹ́ tọ́mọtọ́mọ ilé kápò nítorí pé ibà ìfọlọ́nbẹ́ fi ṣe àdánwò ìbá sọ fún Musa ni pé sọ pé kọ́kọ́ tún ọ lẹ́nà mọ́tàjọ́ sí kọ́kọ́ tún wọn lẹ̀ náà àmọ́ ń gba ọlọ́run tó máa pé kò kúrú gbọ́yọ́ parí náà ni. ẹ ti máa wo ọba yìí ti dáhùn ọba yìí tó mọ́ púpọ̀ ọba yìí tó mọ́ púpọ̀ gbogbo ọ̀nà tá ń gbà pé ọlọ́run mọ́tà dá wa lóhùn tó máa dá a lóhùn kan mọ́tì fi kọjú ìjà sọ́lọ́run padà gbogbo àwa tí à ń ráyè ìtọ́lọ́run gbà tí ọlá ò tí ì dé ẹ dákun tọ́lọ́run bàtọ́lá bá dé tán ẹ má jọ̀ọ́lá ó bàtọ́lọ́ ńlọ wa. kí wọ́n dàbí pa adọ́lọ́run lẹ́bi tó ti dára lọ́lá. ọlá ìdè àwọn ń di tọ́lọ́run ìwà náà lè ti sọ tán sálà bá ti fún. àtìsàn kárúnà ìpéǹgbọ́ ọlá ìfi ìdè dá wọn oúnjẹ ni ọlọ́run. àákì sára ní lódodo àwọn mọ̀sàgílù ọ̀pọ̀ àwọn àwọn àwọn máa lọ máa bọ̀ kọ́mpìnì gbá kọ́mpìnì àwo tó àmọ́ ọlọ́mọ Nígbà tí ò sí sí nǹkan kan, òun ráàyè. Ọ̀nà ọ̀sánlá láwàsọ̀ máa lè amúre tánà yẹ gbòòrò. أخذ الأمر لا صلى ولا صلى إذا قضى الأمر لا صلى ولا صلى bí tó ń gbáwẹ̀ ní kírun bí tó ń kírun ní gbáwẹ̀. ń gbáwẹ̀ ìyá tó là. sọ́ọ̀mà wà sọ́ọ̀mà. gbogbo ẹni tó mọ́ra wọn. lẹ́nu rí. Àlámà yìí ká tí ń fẹ́ tọ́lọ̀ ó bọ̀ ń tè. Ìdá pàtó àlọ́rọ̀ lásán láàrọ̀ lásán máa. Ìdá pàtó àlọ́rọ̀ lásán láàrọ̀ lásán máa. Bàtàbàtì bíyá tán à ẹ̀túnrà fáàmù mọ́sálásí àwọn ní ń gbálẹ̀ mọ́sálásí àwọn ní ń pọnmi tẹ́lẹ̀ àwọn ní ń pèrún tẹ́lẹ̀ àwọn ní ń sì kámọ̀ tẹ́lẹ̀ ẹjọ́ láwọ́ dé tán àwọn aláàjì nǹkan áà wọ́n ni ní wọ́n sí ara nì wọ́n sì ń bẹ́ ń lé o. إذا قبل أمر لا صلى لا صلى إذا قبل أمر لا صلى bẹ́ẹ̀ bá fẹ́ lọ́wọ́ gbàgbé ọlá sọ́dọ̀ ọ̀hún kọ́lọ́ jọlá lẹ̀ fóun kọ́lá ó di àtìnádìmọ̀ àmọ́ rántí àná mi. ìwọ àwọn ọ̀rẹ́ kan tẹjọ́ ń jẹ tẹjọ́ ń mu tẹjọ́ ń pè gàrí jẹ tẹjọ́ ń jábẹ́lì mọ́ra yín lọ́wọ́ tọ́lọ́ bá gbé wọn sókè tán àríkọ̀ wọ́n tì wọn lọ bí ọ̀rọ̀ tẹ̀ ń ti àwọn torí yìí bíi ká gbé ẹ̀nà ti wọ̀lọ́ ara wọn náà ni bólówó bá tún ní ilẹ̀ ẹ̀dá tálíkà pé òun jọ ń bọ̀ náà làwọn òtúnjọ máa ṣe ó tún kọ́ sí máa ah, wọ́n fún kí láadé wọn àpò kádà ó sì ní lò báwọn ìmọ̀lọ́ pé àrẹ tó fi á gbé. àwa wọn pé ọya pàṣẹjọ máa jẹun ládàá jẹun ẹja jọ ẹja ẹja ẹja ẹja jọ jòkó ah, ah, àwọn awúsá mọ̀ dá síbẹ̀ ń lò àwọn dá síbẹ̀ ń lò wọ́n jọ máa ṣe náà ni. àti tó wà. sádìkà ah, náà sì ní kẹ́sì bùsọ́lówó lọ́dọ̀ àwùjá. láǹkà débi náà rántí. àmọ́ wa ń ti wá ọ̀ àgàgà pé kó máa háwó fún wa a hmm. ní ẹ̀rí ohun ẹ̀ná díẹ̀ nù kádàrá yìí ah, yóò bá bàjẹ́ àmọ́ ìwọ máa wò yẹn máa ṣe tún afẹ́tọ́ tiẹ̀ máa la agboolé yín padà máa lo oko yín padà láníyàn àtọ̀ ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ò ní ṣubú ẹni ọ̀ràn ọlọ́ọ̀lànà tó fi gòkè ìwọ máa rántí padà lẹ́nìí. Ah, Allahu Akbar kabir ọmọ ká forí kó lánàá kọ́ bá ń sa lọ́mọ náà wọ́n sọ ìtàn kékeré fún ọmọ náà a onípẹ̀lú ògbọ́ ọlọ́run pẹ̀lú tóun ti gbọ́ yìí ẹni tẹ́ ẹ sì sọ ń pa rẹ̀ yẹn òun lè ti báyìí òun lè ti báyìí àyè gbàgbé bẹ̀tọ̀ ń kàwé lọ́wọ́ bẹ̀tọ̀ ń kí ó lọ́wọ́ àwọn kẹsì ebi ní ìsìn ló di pé kò ju àmàlà lọ ebi jọ náà ebi tú àmàlà. Ah. ó tú àmàlà. kọ̀rọ̀rọ̀ táyọ̀ rẹ̀. kọ̀rọ̀rọ̀ táyọ̀ ìjọ náà. njẹ́ ebi ń pọ́ lápapẹ́ pọ́ lójú. tí ẹnìkan sì di àmàlà fún àtọ́bẹ̀ gbóná. tó ṣe dédé. tó ṣe dédé. sàṣà. tó lè jẹ́ gbà tó làágùn bá. àìgbàgbé yẹn mọ́. ibẹ̀ orin táwọn máa kọ́ ń dè báwọn apá wa ipe ewúrẹ́ ò ní gbàgbé olóore àgùntàn ò ní gbàgbé eléèrè awànà ò ní gbàgbé àwọn bàbá ewúrẹ́ ò ní gbàgbé olóore òwúrà ò ní gbàgbé ẹ̀rẹ́ awànà ò gbàgbé àwọn bàbá wa fa àgọ̀ ni báwo la gbọ̀ bó ń lọ́gọ̀ ẹnu ẹ̀ lọ́wọ́ yẹn. mo sọ kíkẹ́ fáwọn akéwọ́njẹ òní mo ní jọ́sà mi fún ọjà wọn àfà. táàrò pé ara ẹ̀sìn ní ara ẹ̀sìn ní mòlúdì tí à ń bẹ́ jíbẹ́jíbí gan. tí a sì kó ògùn tá a bá ní lọ gbogbo ẹ̀ lọ́lọ́run ìdí ni pé gbogbo ẹni tí ò ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà. ǹjẹ́ wa gbọ́ pé kìí sáré ẹ̀sìn tá ti ma ọlọ́run ò sì gbé ó gbà ní pé ọba àlejò ọlọ́run wá sí bákan náà. ìyẹn á dúpẹ́ oore nì ó dúpẹ́ oore ọlọ́run wọlé akó dúpẹ́ yóò tún sànù náà. ìmọ̀ gọ́sábẹ́ ìmọ̀ gọ́sábẹ́ kìíní máa gọ́sábẹ́ pé ẹ̀yìn kìíní yẹn ò sí kìíní kò sí mbẹ́ à ìwọ́ tiẹ̀ sọ lẹ́nu rẹ̀ pé mbẹ́mbẹ́ ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ fún tó fẹ́ tó fi ìdáwé ẹ̀sán kọ̀ọ̀kọ̀. àwọn èèyàn tí wọ́n ti gbọ́ wọ́n ti kọ́kọ́ wọ́n ti gbọ́n wọ́n ti agbọ́n padà wọ́n ti ń fi àwọn ọ̀nà kan rà padà yes wọ́n ti ń fi ọ̀nà kan àfi à ah, kí ni yóò ṣe mú jẹ ní ìràgìdì tara ní ọ kí ẹ lè ronú kó ń fi lè rà ní ìdákadà mẹ́wàá ẹ̀ ah, ṣe ló kẹ́fẹ̀ẹ́ yìí wà lẹ́kọ̀ọ́ ṣe mú jẹ bẹ́ẹ̀ rí àfa àlùsùnà kan ń bá rọ àwọn èèyàn fún tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn ẹ wádìí ẹ̀ dáadáa òun náà tẹ̀lé yẹn lánàá ni. òun náà tẹ̀lé yẹn lánàá. ní kúmọ́ dàbẹ́ kọ́lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní pé ń bá ẹni tán rí máa rọ̀. bí o ṣe ń ga tó wọ́n máa rọ̀ máa tún tẹríba ọlọ́run máa tún pé ọmọ m'a ọmọ gàkàn bàbá rẹ̀ màmá rẹ̀ tọ́tù wa ga fi agíga rẹ̀ ń pọ́n wọn lẹ́nu ti pọ́n wọn lẹ́nu kékeré kọ́ wa kọ́ wa sá fún wọn kọ́ wa lọ rèé ìwà àtìyàwó rẹ̀ kẹ́ máa lọ rèé gbébì kan tó fìdí yín kíyà rẹ̀ mọ́ wà fún òun lé òkú tó wà bí yàrá làwọn ò lè wálé pàkóbá yín lé ẹ fòfòfò ẹ̀rọ kọ́lé tó bá gbà fún kókò àwọn ọmọ ìfẹ́ tí ń yẹ fàrúmẹ́ǹtì wọn àdámọ́ ní kìíní yẹn bí wọ́n ẹ̀rọ tiẹ́ tiẹ́ wọn ni ẹ̀rọ ni mo kó bọ̀ ní ilé tí ní èsì ẹ̀ panu o àti pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tí máa ń ṣe é pọ̀ òkò ni ẹ wà àìrí àwọn ọ̀rẹ́ òun ọjọ́ ọkù ògbé kò pẹ́ mọ́ ẹ bá tún lé okú ṣe kọ́ wa máa lọ abà òdì kejì kọ́ máa lọ abà òkè odò kí ẹ wá ẹ wá dà lọ́la síbẹ̀ kí gbogbo àwọn ìyíkú rẹ̀ náà wọ́n máa jọ lálára ẹ̀ kọ́ máa yá epo kọ́ máa yá ráìsì kọ́ máa yá èrè ntí wọn ní sàn èdè tí wọ́n fi ń gbàlọ́ ara wọn nù yẹ́rẹ́bájá ọ̀yá ní kóńgò láìsí kan bẹ̀rù wọn mọ̀ ní sàn ó ìyá Tinubu ti gbọ́n mọ̀ pé òun ní sìn wọ́n kí máa sìn wọ́n sí wọ́n tún yá mi ọlá ọmọ wọn mọ̀ wá pẹ̀ lọ tí mo wá pẹ̀ lọ àmọ́ yá mi dípò kó tún kọ́ ọmọ rẹ̀ bá a fi sọ rẹ̀ orí tí mo dínà pé má wàá fún kó tí mo bá ti fẹ́ rí ọ òun àbọ̀ ńlẹ̀ ẹjá bá ń tún lè ṣe ah, mọ́tòṣe wọ́n ṣe bó ti lówó lọ́jọ́ báyìí lọ ni o mọ́tòṣe o ìyá ìyànà bíi bẹ̀rẹ̀ ìrùnà sábà ìyá tó yọ ọgbà kẹ. ṣé kábà tún yàrá rẹ ṣe kọ́ ní máa lọ sí olówó gbóró náà nìyẹn ẹnu náà lọ́mọ ànábẹ́ náà fi pọ̀lá fún yàn bẹ́ẹ̀ má ti ṣe lóró ní ìsìn yọ́gbà àdó lówó bẹ́ẹ̀ sì ti gbìmọ̀ ẹ̀kì láti lórí ọkọ̀ ni ọba ti ẹ̀jẹ̀ àá ti bí olówó ni máa ṣe bí olówó máa ṣe bí olùsí máa ṣe bí olówó mọ́kànlá máa nà pa. gbogbo ẹni tí wọ́n ń ṣe báyìí tí ń rántí àná má bọ̀lá àwọn jẹ́ o ẹ sàmì dáadáa. ọlọ́mọ ayéjú wọn nílé lẹ́yìn òdì tí wọn gbàgbé àná tí wọ́n wá ń bomi ẹlòmíín bẹ owó bú ní ọmọ apá ó ní òun ò lè rẹ́sì ní ìjà abú ẹ ọ̀dà tí mú ìyẹ́rọ̀ jẹ náà kálukú ní ń pé ojúṣe rẹ̀ tàdá kí là ń pè náà tànáwúlà ni tànáwúlà fún mi ń pọ́n ẹ ní kíníkan ké lódò ni gbàmílójò ní gbàǹlẹ́rùn àyè máa ń jí ọjọ́ gbẹmọ̀yàn lára. Ànáàkùnlé náà fún mi ń bá bí wíwù wà áàbí Báàbò lè báàbò wà ilẹ̀ mìíràn ṣe ọ̀rọ̀ ọ̀pàdà wọ́n. Báàbò lè báàbò wà ilẹ̀ mìíràn ṣe ọ̀rọ̀ ọ̀pàdà ìjàkásẹ̀ láàrin àwọn àgbàlagbà afá nílẹ̀ yìí ń jọun ìjà ìgbòdògbòkó ó ní agbára nígbà táwọn fẹ́ parí ẹ̀ ní ẹ́dùkọ̀tà wọn àwọn ọ̀rọ̀ kan wá jáde ńgbẹ́ náà tó jẹ́ ìtumọ̀ ńlá fún ẹ̀ma nílẹ̀ aká ìjọ náà adélẹ́ta àwọn akébi ìfẹ́ ẹgbọ́n tí wọ́n sọ níbi tí wàhálà wà nìyẹn wọ́n á tún wá gbé ẹnìkan wọ́n lẹ̀ kò sí ẹ̀kẹ́ gbé wọ́n lẹ̀ àmọ́ gbé wọ́n lẹ̀ àmọ́ gbogbo wa ọ̀mà pé ló gbé rẹ̀ wọ́n lẹ̀ kẹ́ tó gbé wọ́n lẹ̀ àti ló dún kàtàkàtà ti fẹ́ láyè jí kó wọ́n jí bu ní o àmọ́nyọ́ká àti ìgbọ́ ìtàn ní àti ojú ìbò à ń dá àwọn tí wọ́n jí bu lẹ́bi wọ́n wá di gbangba wálé à tí gbé ọ̀rọ̀ síta láàpẹ́ àà ah, bàbá tẹ́ra wọn tó tọ́. wọ́n àròjọ́ lẹ́dí kọta gbé tó yẹ kí jíjí bọ̀ tẹ́lẹ̀ ni pé báyìí ni máa tẹ́lẹ̀ báyìí ni máa tẹ́lẹ̀ báyìí ni máa tẹ́lẹ̀ báyìí ni máa tẹ́lẹ̀ èyí sì ń bẹ lórí ọlá ọlọ́lá ẹ̀jẹ̀ kọ́ máa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlá yìí ti kọ́ ọ̀njẹ ọ̀njẹ ọlá ọlọ́lá ò rántí ibi ọlá ti wá mọ́ ìwọ̀ndé bá gbàgbé olùsọ́gbà ìbísọ́ jù sàn wọ́n lọ́dọ̀ yẹn gbẹ̀yìn náà àná tí ibẹ̀ láti wá nì yá ọ̀la yìí jì tọ́lá lé wá pa ibìkan ó ti wá bá mi ọ̀dẹ̀ mọ́ náà ti bẹ̀ padà ọlọ́dẹ̀ máa tó náà ti wọ̀ náà ọ̀kan jẹ́ gbẹ̀ háwáwú ọ̀kẹ́. wọ́n máa kábá ní ẹ. try control ẹ kó try kó control fẹ̀kàtẹ́lẹ̀ àdúnyá madrasa tún ni ilé ayé gẹ́gẹ́ fún ẹ madrasa ni tó ẹ̀ńdá gbọ̀ ń bẹ ayé ọkọ̀ àgbẹ̀ni ọ̀tají ọ̀tají akị, àkí akị àkí níngẹ̀rí wàádá àkí aláàgẹ̀rí ẹ̀tọ́ mi ni láti bọ̀ ẹ̀tọ́ mi ni síbi yín lọ. àgbà ẹ̀tẹ̀ gbogbo ẹni tí ọlọ́run ń fún ní ẹ̀mí gbígbọ́n gbogbo ohun tá a fi gbọ́n yìí ń ṣàtìfún wa. wọ́n lànà ọlọ́run májà gọ̀ láhàárọ̀ làkúàtà. ẹ̀yin ká ka fíkì nípa ọ̀rọ̀ nípa àdéhùn tí a sọ yìí pé a sọ nípa pé ìṣẹ̀lẹ̀ ìmọ̀ bí oore ìṣẹ̀lẹ̀ máa bí ọ̀rẹ́ ìgbà tí akínú ní ìjẹta òun náà ni ìtì máa ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ nípa ti gbàgbé sẹ́nìkan kan ò ẹnìkan kan táyé ẹ̀ bá fi ní bàbá wa tí wọ́n kírun fún abá sájídà kan ló bá kù kan ní bàbá sálámà ní bá a ìkàmà ní ìkàmà a ọlọ́run máa máa nà ọmọ pé a ní ìdí nǹkan báyìí ọ̀tàwájú lórí ẹ̀ afọwà fúnà ọ̀tàyìn rahimahullah wọ́n ní ọpẹ́ fọlọ́run ọba àjọkẹ́ ọlá ìkí àti ìjọba anabi sallallahu alaihi wasallam anabi tó jíjẹ gbogbo tẹ́tí ọ̀nà tán pátá ìkí àti ìjọba fún àwọn ará ilé àtàwọn ọjọ́ rẹ̀ àti gbé bá ti ń tẹ̀lé pẹ̀lú dáadáa lẹ́yìn lẹ́yìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ èèyàn ni wọ́n sáìmọ̀ kan lọ́pọ̀lọpọ̀ sídàjọ́ sùjúdù sáwí bí wọ́n bá mìíràn bá a ṣe máa forí kan lè àtúnṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀. nínú wọn bẹ tí wọ́n fẹ́ mọ̀ sí pé kò tiẹ̀ sí sùjúdù sáré ara lòdì nínú rẹ bá gbàjẹ́ tó ṣe máa ń tó tán nìyẹn. àwọn míì wọ́n ń ṣe sùjúdù níbi tí kì í sáyẹ̀ àwọn míì wọ́n ní sùjúdù sáwí ẹ̀yọ kan lọ́wà kábílà sàlámù nìkan ni ètí alfáwa tí wọ́n kọ adọ̀nù tí wọ́n fún lóko pé kàbí báàdì so àtàkùnfà àwọn afáwọn fíkì mí náà wọ́n ní sùjúdù kọ̀bí nìkan níbẹ̀. kò sí mi amẹ́sì tó gbé pé bàbí nìkan ní bẹ ìbáṣepá ayé rẹ̀ kọ̀bùlí ni kàtí bẹ náà nù wọ́n tó wárí bẹ́ẹ̀ wọ́n ní kí a mọ ìdájọ́ kọ̀bùlí àti bàbí wọ́n nínú nǹkan tó ti dandan fún àìmọ̀ ni ó ti dandan fún akámà torí pé níta wá ṣe láyé nìyẹn. kásì máa bá ti làábọ̀rùn bá ti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. mo ṣe pé aṣọ díẹ̀ tí kálukú náà mọ̀ wípé ìyókù wọ́n lọ bá àwọn afá ní máa ta ọkùnrin ti pé kọ́ lọ́wọ́ sàánú wọn ní ìtàn wọn níta wà yìí náà ni gbogbo tá à ń sọ yìí sí àrùn yàrá ìfihàn nìkan yín kù sí lọ gbogbo mọ́tàlásí tí ń pẹ́ jẹ́ńgbé ń kírun fáwọn èèyàn nílẹ̀ Yorùbá kò sí lọ́kàn pẹ̀lú pé òun kan dá ìrun kan ò dá. wọ́n ti láti sẹ́rẹ̀ gárí màmú kan mọ́tàlásí níbi yóò jẹ́ àpé òun kan bàjẹ́. kí ni àpẹẹrẹ ti dúdú táwí ìbára tó ánsà jìdá tẹ́yìn ọ̀rọ̀ kan ní táàbí túmọ̀ ìforíkalẹ̀ méjì tá a máa ṣe. يسبهم المصلي لجبر خلل العاصل في صلاته من أجل الطاوي tí ẹni tí ń kírun máa ń forí kanlẹ̀ rẹ̀ nítorí tó fẹ́ tún àlàfo fẹ́ bárun rẹ̀ ṣe nítorí gbàgbé ọ̀nà mẹ́ta lọ́wọ́ pípí nǹkan mẹ́ta ní kéèyàn dénú kún ẹlẹ́kejì anáàkù kéèyàn dín òkú ẹ̀kẹta àṣàkù kéèyàn ṣe iyèméjì mẹ́ta òun máa bí tìjú tìsáwí ìyẹn lérò kó ìyẹn dín òkú àbíyàn ṣe iyèméjì ó kírun mẹ́rin ó ní mẹ́ta yìí ó kírun mẹ́ta ó ní méjì ni méjì ni ẹ̀mẹ́ta sákùtàdé wọ́n ní kí ẹni tí ń kírun bá lérò rẹ̀ kún kìyàmánì. أو قعودا أو ركوعا أو سجودا متعمدا بطلت صلاته ẹba màmá fi lé irun rẹ̀ ìnàró ló fi lékún ni o ìjókòó ló fi lékún ni o ìkú ló fi lékún ni o ìfẹ́ríkà ló fi lékún ni o sọ màmá irun ti bàjẹ́ nìyẹn irun ìpín tá à ń ṣeré ń bẹ̀ à ń bẹ́ wọ́n jọba dẹ́dà ni ló mama ló mama burúkú rákàkà lé ni gbogbo ẹ̀dọ̀ àdìdán tá à ń tó kí wọ́n ń ṣe nù súfì ẹsẹ̀ nǹkan arí láyé pẹ̀lẹ́wọ́n ń bójú yà ní lákàkàn ládàrà dán ní àwọn àti ojú àwọn ṣe rárá dán ni. ẹ má má má fẹ́ràn lékún ìbànújẹ́ àmì tẹ́tẹ́ yẹn bá gbàgbé ni. ولم يجلس سيادة حتى فرغ منها فليس عليه إلا سجود الساوي èèyàn gbàgbé ni ó wá fi lé hàn fún kò sí ní tí ó ṣe ju pé yóò kà forí kanlẹ̀ ìgbàgbé وصلاته صحيحة ìwọ̀n ẹ̀kẹ́rì ìwọ̀n ẹ̀dá ọlọ́láfíà. tí n bá máa ń ṣe àlékún lórí fi asinaya ó ń tó ti lérùn fún wọ́jàbà alẹ́ àròjò àníyà ló dìde lọ bí àlékún ọ̀rọ̀ ah, ti á lákà ìṣèpẹ́ ṣùdúdù ìṣèpẹ́ yóò padà sẹ́yìn kò ní ṣe mọ́ mo fi rántí yẹn ẹ̀rí. àpèjúwe eléyìí ó ní ẹ̀dá kan tó kí márùn Raka mẹ́rin làílà kò wá rántí fóun ti fi rákà kan lé ìgbà tí ń bẹ́ẹ̀ nà tàtà ùd tó ń ti táyà lọ ló ń ti àà rákà ti lé yóò parí tàtà yóò parí táyà rẹ̀ àtáyà tó ń ti yóò parí ẹ̀ yóò wá sálámà yóò wá forí kan lẹ̀ fún sá fún gbàgbé tó ṣe yẹ yóò dẹ̀ sálámà. afẹ́ sọ̀rọ̀ náà lórí tá a bá dáràn ìkànnì méjèèjì yìí bàdí ti bàdí ni tí bàdí tẹ pé èyí tí ìmọ̀ àforí kan lẹ́yìn ìrun tá a bá dáràn rẹ̀ ṣé a ti ṣe àkáyàtù fúnrun àwa lọ forí kan lẹ́ẹ̀mejì lẹ́yìn kí a ti. Salama, asọ́fúnìkan lẹ́ẹ̀mejì ṣé a tún rí pc àtàyà àbá ní sèmá ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lórí méjèèjì ọ̀rọ̀ ń bẹ̀m̀bẹ̀ sátàtàyà ọlọ́rọ̀ nù àní tàtàyà má ọlọ́rọ̀ nù èyí ò báwọn ẹni báwọn tó kúrákà márùn-ún tó kúrákà mẹ́rin ti sálámà yóò forí kalẹ̀ méjì ó ti já ó tẹ̀ sálámà mí ó ti tán ibẹ̀ yẹn nìyẹn. àǹtẹ́kọ̀kọ̀ bá rántí pé sálámà ilà bàdà sàlámù sọ́jà lè sáwí ọ̀ìsàlẹ̀ yóò ti ṣùjú sáwí náà ní ó tẹ̀ sálámà lọ́ba tán àǹtẹ́kọ̀ àsìkò tí ọ̀rántí sí i ó sì ń bẹ lórí lákẹ́ ẹlẹ́karùn-ún ó lọ́wọ́ ìrọ̀jà yóò padà jókòó kò ní í parí ẹ̀ fìlẹ̀ hajj nítorí náà tì náà wọn jókòó padà yóò dẹ̀ tàtà ya yóò sàlámà yóò tún wá sàn sùjúdù sáwí ìsàlámà fún àdìsí nígbà wáyé àdìsí abdullahi ọmọ masoud rọ́jà làánù wa anna nabiyyu sallallahu alaihi wasallam salla zuhra khamsa. فقيل له أصيب بالصلاة فقال أبو ما ذاك قالوا صليت خمسة فسجد سجدتين بعدما سلم wọ́n ní àná ní kírun ilá ìjọ kan ọba kíráká márùn ó kíráká márùn ìgbàsọ́wọ́ akíta wọ́n tàbí ní pé wọ́n ti sọ àyídàdí mẹ́ márùn ni yòó ti lé pọ̀ ju mẹ́rin lọ alámìíràn kílẹ̀ míì kílẹ̀ kílẹ̀ gbèrò òní àmàhùn lẹ kí irun anábìdẹ kìlákà méjì lẹ́yìn tó sálámà tán ìwọ́yà kankan pé pàṣẹ́nà bìjìlá yìí wà pẹ̀lú àkébùlá pàṣẹ́jà ìpèjì àtẹ̀yìn tó máa sálámà ìwọ́yà mi sọ pé ọkọ̀ ń àwọn jàmáà ní tẹ́lẹ̀ mọ ìsìtọ́ fún bá ó sọ kásẹ̀ rẹ̀ kó padà ó sọ pẹ̀lú kíbẹ̀ àpadà ó dẹ̀ forí kan lẹ́ẹ̀mejì ó dẹ̀ sàlámà èèyàn báwọn. asalamu kọ́bla tamamu sọ̀lá ìyẹn sálámà kò sí ìparí ìrun lọ́ba sálámà bí irú òṣèlú rẹ̀ ti wá ń jẹ̀ta yẹn. minansiyada yìí náà ti wà nú àlékún minansiyada fi salat ó ti wà nú àlékún faiza salam musalli qabla tamami salati imuta amidan batula salatu ẹ ń bá fi àmàmà sí ọmọ pé wọn ò jù pé o ká salama ní salama irun bàjẹ́ nù. àmọ́ nǹkan nàá fìyà kálọ́bà gbàgbé ni kò wá rántí àtìlẹ́yìn ìpẹjọ ti pẹ́ lótò rántí àádàtọ láàtà ní ìjẹdìdì ìwé ni bẹ́ẹ̀ ó tó ràn kí ṣàpé ó ti pẹ́ ó tó rántí. wà ń zákàrà bá dà sámàlì kọ̀lìrì kàdàkìkàtẹ́yìn wàsálà fàyínà ò yẹ kí n lè sọ̀lá ta ó òyìnbó ọ̀túnmọ̀ yẹ kí n lè sá wà òyìnbó àmọ́ kò pẹ́ wọ́n rán létí lónà rántí ni o tó fi rántí yóò parí ìrun ìtòkù tí ìrun tí ì fi kéyẹn yóò ṣe tọ́ba fi tán yóò fi kàlẹ́ méjì lẹ́yìn sálámà yóò lè sálámà ìwé ìlànà oúnjẹ tà yẹn. àpèjúwe eléyìí ni àdìsá bí òré rà lọ́dí aláwọ̀ àni ananabi sọ̀rọ̀lá lọ sọ́làm sọ́là bí ìṣòro àwọn àṣírà fàtàlámà ní rakatai. anábì kí ìrun àyíká tàbí àṣírí ló bá kí rákà méjì péré fakaraja tẹ aada ana bá jáde kíá masalasi min aduwaabi masjidi bá jáde masalasi yakunun kòsìlẹ̀ sọ̀lá wọ́n ti dénú kuni وقام النبي صلى الله عليه وسلم الى اثبت مسجده فاتكي عليها كانه كسبان انا من لو فرات كم ايجي فتين بمرلاسي وده بنتي من بيانا màfúùmù ti bẹ́ẹ̀ ní pé ìṣẹ̀lẹ̀ kanu gẹ́bí alá ẹlẹ́ran ara ti ń ṣẹlẹ̀ sí tí òjò rántí péyáraka méjì lòún ti kí kò sẹ́ni tí ròmí gbé tẹ́ ẹ̀ ní máa ń tẹ́ ẹ ti ẹ kódà ẹ̀ ní màpẹ́ ẹ̀ tó ní sèkì kò sí rẹpẹtẹ ń bẹ̀ ní a fi ní alọ́ kó dájú èsì ń bí nínú ìwáyà míì wọ́n júwèé bó ṣe ṣe wípé sọlálọ sálàm ó gbé ọwọ́ lọ́wọ́ báyìí ó gbé ọwọ́ rẹ̀ ohun ọwọ́ rẹ̀ yàrá ohun ọwọ́ rẹ̀ báyìí ohun ọwọ́ méjèèjì báyìí ọwọ́ á gbé ibi ìlébi ọwọ́ àti báyìí ọwọ́ ti igi yẹn ọwọ́ àti báyìí rárá di yẹn ọwọ́ àdúgbò nígbà tí inú ń bí yàní nǹkan kan ń ṣẹlẹ̀ nú ara ó sálámọ̀ ní rákà méjì ẹnìkan bá dìde wọ́n iná iná ìkẹ́rì abákìnyìn bẹ́ẹ̀ umaru bẹ́ẹ̀ rí la ni àníwòmọ̀ ṣùgbọ́n àwọn àwọn òtún lọ bá ẹni bá mọ ẹkùn kì í fẹ́ kùn àwọn ẹni bá súnmọ́ yàn àwọn máa bẹ̀rù yẹn ju ẹni tí ń wù yẹn lọ́kàn lọ. abákìnyìn ò lè ọ umaru lọ bẹ̀rẹ̀ nígbà yìí kó àwọn kéékèèké ní máa máa tún máa bàbá tí bàbá bá ń jẹ lọ́wọ́ ọmọ kékeré lọ bá o lè mẹ́jọ wájú bàbá rẹ̀ nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ máa gbé ah, ìwọ ọmọ yìí ah. ẹ̀ òun náà ń bọ̀ wá fún ẹ̀yìn báwọn ẹ̀ òun náà bọ̀ wá fún ẹ̀yìn báwọn. alákòóso lè dẹ inú ìwáyà míì wọ́n ní arákùnrin wọ́n ń pè ní zuu yàdẹ́yìn ni wọ́n ń pè é lórí ìlú ọba nàbí pé ya Rasulullah anafita amukọsita sọláta sọ gbàgbé ni àbẹ òde lóko anabi ni lamu ansa wàlà mutukar ń gbàgbé wọn òsì dín òkú. fàkọ́lá jù ní à ah, báyìí kọ́ ní nàfita o ó dà ń fi ẹ gbàgbé o anabi ni ẹ̀yin sàbẹ àhàkùmọ̀ yẹ̀kúlù ṣé ń tọ́sọ ṣé bẹ́ẹ̀ ni yẹn ni pé a lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ tí a bá fẹ́ ṣàtúnṣe ẹ̀rù inú ọ̀dẹ̀ bàjẹ́ anábì ní ẹ̀yìn èèyàn ṣé n tó wí pé bẹ́ẹ̀ ni ah, wọ́n ní bẹ́ẹ̀ ni o pàtàkọ́ dàmọ̀ nàbí sọ́lám anábì ti sùn bọ́ wájú padà fàṣọ́làmà bákìá min sọ́láàtì yìí méjì tó kù sí kò sí kí ó sì kí súnmọ́ sálàmà ó dẹ̀ sálàmà súnmọ́ sájàdà sàjìdàtẹ́yìn lẹ́yìn ìgbà náà ó wá ṣe tùjú dùn sáwí ní foríkalẹ̀ méjì súnmọ́ sálàmà ọ̀dẹ̀ sàlámù mùtàfàkù àlẹ́ yìí àdìsí ń bẹnu Bukhari ọ̀dẹ̀ ń bẹnu Muslim. wọ́n ìsàsálàmù ìmáàmù kọ́bùlà tàmámù sọ̀lá wọ́n ìsàsálàmù ìmáàmù kọ́bùlà sọ̀lá tìyí wọ́n fi máàmù máa fàtà òun bá lè kọ̀dá yìí máa fàtà ثم ذكر إمام أنا عليه نفسا في صلاته فقام ليتمها فإن المأمومين فإن المأمومين الذين قاموا بقضاه ما فاتهم يخيرون بين أن يستمروا في قضاء ما فاتهم ويسجدوا للساوي وبين أن يلجئوا مع الإمام فيتبعون فإذا سلم, فإذا سلم قدروا ما فاتهم وسجدوا للساوي بعد السلام وهذا أولى وأحوط إذا جاء واري تجمع تجمع أنت أصبحين ìmáàmù ọ̀sálámà inú òtí ìwà ń bẹ nínú àwọn tí ń kírun lẹ́yìn ìmáàmù àwọn tí wọn ò bá wọn pé sẹ̀gbé ọ̀n ṣe bẹ́ẹ̀ dáadáa àwọn wọ̀ọ̀run ni àmọ́ ìmáàmù sálámà ìmọ̀dẹ̀ tí àwọn tí wọ́n ti fẹ́ kírun yòókù bí ókè dáwọ́ ṣe wọ́n lè fi wọn wọlé mà pé ìmáàmù gbàgbé ni nígbà pé wọ́n wọ́n sí lẹ́yìn ìmáàmù gámà bóyá àrùn yẹn ó ti pé àbí ó ti pè é wọ́n jọ ìrún ni nàbá dìde ń fi wọn wọ́n ń sàrún lọ nàbá dìde pé ìmáàmù rántí pé ìmọ̀ ò tí o imam bá tún padà tó máa kí wọn lọ wọ́n ní àwọn yẹn ní ọ̀sán méjì ìkan wá dá dùkà lọ àwọn ti dìde ọ̀rẹ́ ìtẹ́ tí ń sàrún lọ tó bá wù wọ́n wọ́n lè máa kọ̀ntínú irun wọn lọ ká máa sàrún wọn lọ tí wọ́n bá sàrún tí wọ́n tán kan náà wá san ìtanràn tí ìmáàmù sí ẹ̀dá kùn dájọ́ ìṣòye wa àbí bẹ́ẹ̀ mẹ́tẹ̀ fi pé màmú ti dìde wọ́n lè gbé ìmọ̀ padà pé ìmọ̀mù ti rántí padà ọjọ́ ìpadà sọ́mọ́ra bá màmú kí tiẹ̀ tán kan ṣe wàá dìde kan wá san ìfọ́bọ́mọ́ wọn lọ́wọ́ kan náà ṣe wàá san ìjọdọ̀ táwí ẹ dákun máa fẹ́ kí àlàyé bẹ̀yẹ yé dáadáa ibi tá a dòsí lónìí ní lórí ti bàdí tí na fi kọ̀bù yìí ọ̀làlá yìí ju ìyẹn kọlọ́mà yẹn jù ẹ̀. ó kàn tí wọ́n sọ yìí tó yé wa wọ́n ti ń kí òun lọ àwọn akẹ́jọ́ ìrùn ẹjẹ́ àpò òun ní irun olódodo mẹ́rin àwọn yẹn jọ ìrùn látà méjì ni wọ́n bá ìgbà tí wọ́n tí màmú sálámà lórí rákàtí tí wọ́n bá yàrá ìmáàmù ó dẹ̀ ti lú sí àwọn nǹkan kan náà rẹ̀ tí ò fi bóyá ní rákà àkọ́kọ́ ibẹ̀ nìkan ti bàjẹ́ bíi sájúdà bíi rògbò bíi nǹkan kan tí n bá fẹ́ júwe àwọn kan nínú rẹ̀ nígbà tí wọ́n bá débẹ̀ màá dìde níbí màá bọ́ sí ibẹ̀ yẹn kìfìjúwe kìfìhàn yìí tí n bá fẹ́ ṣe é. tó ní dìtẹ̀lìtìlíyà ó ní kí àpá dìde kó ẹ̀ láti pàtìsì hàn wá torí kí ní yẹ wọnú ara wọn ṣùgbọ́n àkàfẹ́ ṣe lè níwọ̀nba ní àsìkò tafsiri kálẹ̀ mọ̀ yìí pé wáyé wá ṣe ìbáadà ó tó fi àsìkò lè lọ ọlọ́run ní ìgbà lọ́wọ́ pẹ̀lú báyá kẹ́lẹ́ lọ́gbẹ́ kọ́lọ́gbẹ́ mẹ́tí bá ti mọ̀ kéèyàn kan kéèyàn kẹ́ kàǹtù rẹ̀ kọ́kẹ́ tó bẹ̀rẹ̀ omi àà pígbà tí yóò tó òun wọ́n ti káǹtù gàrí omi bẹ̀rẹ̀ omi àà ìrúnkọ́ yẹn o níta tó orúkọ kejì ni lẹ́ka méjì làwọn yẹn bá wọ́n lẹ̀ dìde láti wá kí rákà méjì tó kù ní ma ti fẹ́ ìmáàmù tó dìde padà mọ̀tọ́rọ́ ti ìtọ́bọ́ fún àwọn tí ẹjọ́ ń kí ìrọ̀ náà wọ́n dìde pẹ̀lú ìmáàmù ìsáìdà kí àwọn ẹni yẹn ká máa kí ti àlọ padà ká máa kí èjì afẹ́ sàn lọ tí máa kíláka méjì tí wọ́n ti afẹ́ sàn tán kí àwọn náà ká wọ́n á fi sùjúdù sáré ọ̀ kẹ́lẹ̀ jọ ìmáàmù fún ìdárayẹ kájú tó wọn lẹ kájọ yẹ padà kájọ kí ìrùndé lẹ tẹmá kiri ẹ tán ètò wa bọ fáwọn yẹn kan wá tán tẹmá tí a tán tán kẹtọ wá sí ìdíjọ sáré wọn nìyẹn ló dáa jù kẹniyẹn jọyìn imam wọn ni ló dáa jù wọn ló tún ní ìlú wa ahawa ló kúrò tán sára yẹn yẹ wa tán lè fọ́ fún wa. Naam. Ya. Ya. Ya. Ya. Tàbí sọ́mọdá wọn fi lọ, owó fi sáńgbà àtàkùn sí ìpàdé ẹ̀yìn rẹ̀. Mashala. Sáàyè yìí wà báyìí. Mafhum. Nínú àdíìsì kan. Anábì ní ọlọ́run jẹ́ kí màá mọ́ gbàgbé kí n lè bá kọ́ lẹ́sẹ̀ yìí. Sallallahu alaihi wasallam. Ọlọ́run mọ́ gbàgbé kí n lè bá kọ́ yẹn. Tí nǹkan bá ṣẹlẹ̀ inú Islam ọfẹ Ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ ni Ọlọ́run ṣàánú wa o subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha